وكل محدثة بدعة وكل بدعة ضلال وكل ضلال في النار السلام عليكم ورحمة الله وبركاته هذا وأتممت عليكم نعمتي ورديت لكم الإسلام دينا ọlọ́run bá alikẹ́lá ń fi gbólóhùn yìí ó ń fi ń bá ọmọ ẹ̀dẹ́ èèyàn wí látòrí ahọ́n anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní lọ́jọ́ tòní akmaltu lakum dinakum mo ti pé ẹ̀sìn yín mo ti pé fún ìtumọ̀ akmala bí máa náà wípé nǹkan ti pé gbogbo ń tàbá sọ wípé ó ti pé ó túmọ̀ sí pé kí náà kò nídìí ziyada bí ẹni kò nídìí anakso kò bùkátà sí ká lékún pẹ̀lú nǹkan kan bẹ́ẹ̀ ni bùkátà sí ká tún yọ nǹkan kan kúrò mẹ́ẹ̀ eléyìí ìró tọ́lọ́wọ́ bá lékè ọlá tó fún gbogbo àwọn onígbàgbọ́ òdodo bàtú sọ wípé akmẹ́ǹtù lakum dinakum mo ti pé ẹ̀sìn yín mo ti pé fún yín yẹn ni pé ìsìláàmù ta fún yín ojúlówó ni ó ti pé pátápátá àbùkátà ti ká yọ nǹkan kan kúrò mẹ́ẹ̀ bẹ́ẹ̀ làbùkátà ti ká tún lé nǹkan kan nínú ẹ̀ wa atmamtu alaykum ni'mati látara ìsìláàmù tí mo fún yín mo ti parí ìdẹ̀ra mi mo ti parí ẹ̀ lé yín lórí wàárọ̀ bí ìtùlákọ̀mọ̀ islam dínà mo wá yọ́nú sí islam ní ẹ̀sìn tẹ́ ẹ mọ̀ sìn fún yín eléyìí ìró ìdùnnú ńláńlá ló jẹ́ fún gbogbo àwọn onígbàgbọ́ òdodo pátápátá báyìí orí ànábìwá muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ bá àlékẹ́lá ló ti àkùmọ́lá ẹ̀sìn rẹ̀ ẹni pé ló ti pé ẹ̀sìn rẹ̀ atọ́rọ̀kẹ́ ọlọ́run fún ànábì muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run kó máa bá àwọn ará ilé ànábì kó bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń rìn ìlànà tí ó ń ṣe ọba àníkẹ́ tí ó fi ilẹ̀ fún di ọjọ́ gbèǹde alkiyama àwa ẹrú sí ọlọ́run ọlọ́run ọba ó sa àwọn ọmọ ẹ̀dínyàn bó ṣe wu ọlọ́run bá lékè ọlá ó sàlẹ́fà nínú àwọn àmàláìkà ẹni tó ń jẹ́ ẹni ẹ̀fà jùlọ nínú àwọn àmàláìkà gbogbo alamọ̀ náà ni màláíkà Jibril torí pé ọlọ́run bá lékè ọlá ó dá wọn nínú àrẹ haifu tá a rẹ̀ ọlọ́run bá lékè ọlá ó sọ báyìí nínú Al-Qur'an pé alhamdulillahi fatiru samawati wal ard جاعل الملائكة رسلا أولي أجنئة مثنى وثلاث وارباع يزيد في الخلق ما يشاء إن الله على كل شيء قدير ọlọ́ni títóbi ọlọ́run bá níkẹ́ ọlá tó ṣe àwọn màláíkà tó ṣe wọ́n lójíṣẹ́ àwọn màláíkà tó ṣe lójíṣẹ́ yìí ó sì wọ́n lẹ́nu tó ṣe wípé oníyẹ̀yẹ kan bẹ nínú wọn oníméjì ń bẹ nínú wọn yazidu fil khalqi ma yasha ọlọ́run bá níkẹ́ ọlá àtàlékún tó bá wù nínú dídá torí pé ọlọ́run bá nìkẹ́ ọba tó lágbára lórí gbogbo nǹkan tó wù ní inú àmọ̀lẹ́kà tó ọlọ́run bá nìkẹ́ ọlá dáa ọlọ́run bá nìkẹ́ ọlá sa jìbìrì lẹ́sà bẹ́ẹ̀ ni ọlọ́run bá nìkẹ́ ọlá nínú àwọn ẹ̀dá tó dá ó dá wọn kan sa lẹ́sà nínú wọn inú wa la rí tọ́lọ́run bá nìkẹ́ ọlá sa wọn kan ní òjíṣẹ́ àwọn tọ́lọ́run bá nìkẹ́ ọlá ti lójíṣẹ́ ìyọ́ sa wọn lẹ́sà nínú gbogbo àwọn òjíṣẹ́ pátápátá ọlọ́run bá àlékè ọlá ó fi ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ní abdulhum ó ní àkírùhùm ó ní gbẹ̀yìn wọn wọ́wọ́ abdulhum aidan bẹ́ẹ̀ ló ń lẹ́nu tó ṣe pé ó fi lọ́lá jù nínú gbogbo wọn pátá ilé nínú ìṣe ọlọ́run bá àlékè ọlá ni bákan nínú ìṣe ọlọ́run bá àlékè ọlá ọlọ́run bá àlékè ọlá sa ìlú Mẹ́kà ọlọ́run ṣe nílùú wa bí ìlú ẹ̀sà látara ìfi àwọn àyè abọ̀wọ̀ sínú ẹ̀ ọlọ́run bá lékè lọ́mbà sọ̀rọ̀ kan náà ní inna awwala baytin wudi'a linnas lalladhi bi Bakkata mubarakan ọlọ́run ní ẹ̀rí àkọ́kọ́ lé tààyàn fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn nílé ìjọsìn lalladhi bi Bakkata mubarakan òun náà ní maka tá a ṣe ní ilé alápọ̀nlé kaaba tá a jogún sílùú maka tó ṣe pé ilé alápọ̀nlé ni ilé alibarika ni báyìí àyè yìí a ṣe ní àyè ìmọ̀nà bẹ́ẹ̀ la ṣe ní àyè kẹ́ fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn eléyìí nínú ọlọ́ọ̀lọ́hùn kan òun náà nílé ìbákan náà bákan náà ọlọ́run ní kí ọlọ́àwọ̀ asa àgbà asa àtìkò asa alẹ́ta ọlọ́ọ̀bá àlekíọ́lá lè wo ọjọ́ ó sà lẹ́sà bọ́lọ̀ọ̀bá ti sa ọjọ́ jimá bó ṣe ṣe ní ọjọ́ ẹ̀sà ó ṣe ní ọjọ́ ọdún fáwọn mùsùlùmí báyìí náà àwọn àsìkò kan nínú àwọn àsìkò gbalé ayé nínú oṣù tó jogún fún àwa ọmọ ẹ̀dẹ́ èèyàn oṣù tá a jogún fún yín oṣù mélòó ni ọlọ́ba àlekẹ́ lájẹ́kẹ́lẹ́ yìí wà nínú alukur'an sábàlónú sọ́ràtù tauba ìyẹn ní súrà ẹlẹ́ẹ̀kẹsàn áyà 36 ọlọ́ni inna iddata shuhur inda Allahi اثنا عشر شعرا في كتاب الله يوم خلق السماوات والعرض منها أربعة حر ذلك دين القيم فلا تسلموا في إن أنفسكم من سورة ọlọ́run bá àlekè ọlá jẹ́ yé wa wípé òǹkà oṣù tó ń bẹ ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá láti jọ́ tọ́lọ́run ọba àlekè ọlá ti dá sọ́mọ̀ ní tó ti dá ilẹ̀ ni òǹkà náà ò tayọ méjìlá èèyàn lọ́mà sọ pé inna iddata shuhur inda Allah èyí òǹkà oṣù tó ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́run ọba àlekè ọlá ìtìnà àṣàràṣàrà òǹkà oṣù méjìlá náà ni òun ká oṣù mélòó mẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́nà ọba ní kíwájú fọ́mọ ìdíyàn méjìlá ni ó bẹ̀ látòrí muharram safar rabiul awwal rabiul thani jumada al-ula jumada thani rajab sha'ban ramadan zulqada zulhijja oṣù méjèjìlá yìí òun tọ́nà ọba ní kíwájú òun jogún fọ́mọ ìdíyàn ọlọ́run ọba ní kíwájú wa ọlọ́run ní minha arba'atun hurr nínú àwọn oṣù méjìlá yìí ayọ̀ mẹ́rin kan a ní oṣù ẹ̀ṣà oṣù abiyì minha arba'atun hurum nínú méjìlá yìí àwa yọ mẹ́rin kan nínú ẹ̀ mẹ́rin tá a dá yan ọ́lẹ̀ yìí a ní oṣù àbẹ̀wọ̀ oṣù abiyì zalika dinul qayyim eléyìí ni ẹ̀sìn tó dúró déédéé níwájú ọlọ́run ọlọ́run nínú àwọn oṣù tá a sọ yìí mẹ́rin tá a yọlẹ̀ fàlẹ́ àtẹ̀sílẹ́mù fi ìnà àǹfọ̀sàkùn ẹ má ṣàbòtí ara yín ẹ má jàǹbá ara yín nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin oṣù abí oṣù abẹ́wọ̀ yìí àwọn oṣù wo ni oṣù abẹ́wọ̀ tọ́lọ́run bá ní kí lọ́sọ̀ yìí anabi <clears throat> muhammad sallallahu alayhi wa sallam ojú oyé wa ó ní sàlẹ́sà tó mutawalliyat mẹ́ta nínú àwọn oṣù abẹ́wọ̀ yìí wọ́n tó tẹ̀léra wọn ni oṣù ọlọ́run kà fún wa oṣù ọlọ́run ní zulqaada zulhijja wa ومحرم. ọ̀kan nínú ẹ̀ ó ṣe náà ní òun náà ní rajab tó ṣe pé ó ń bẹ láàrin jumada ula àti jumada sani àti shawal shaban fọlá oṣù náà balikọlá jẹ́ kí oṣù mẹ́rin tọ́lá balikọlá tó ṣe ní oṣù abẹ̀wọ̀ yìí oṣù náà balikọlá ṣàlàyé ẹ̀ fún wa so nínú àwọn oṣù abèwọ̀ tó ń ṣe náà bá lékè lákàyè ojú wa pé zolqada zolhijja àti muharram inú mẹ́tẹ̀ẹ̀ta yìí inú ẹ̀ náà láti rí abèwọ̀ kan òun náà ni oṣù zolhijja oṣù tá a ṣe hajj nínú ẹ̀ oṣù hajj bẹ́ẹ̀ láti àsìkò wo ni zolqada ó sì parí sí ìgbà wo ó parí sí mẹ́wàá ní oṣù zulhijja eléyìí iṣẹ́ ọlọ́run bá lékè ọlá lélẹ́yìí yawma khalaqa as-samawati wal-ard lẹ́tùmọ̀ tó lọ́wọ́ bá lékè ọlá tó ti dá sọ́nà tó ti dálẹ̀ ọlọ́run bá lékè ọlá ó ṣe mẹ́rin nínú oṣù méjèèjìlá ó ṣe ní abẹ́wò abiyì bẹ́ẹ̀ ni ọlọ́run bá lékè ọlá kìlọ̀ fún wa nínú àwọn oṣù yìí àwọn oṣù àdìwọ̀nyẹ́ náà ní fàlẹ́ àtẹ̀sílẹ́nu fi ìnà àǹfùsàkùn ẹ má ṣe àbòsí mi ara yín yẹn ni pé ẹ má jàǹbẹ́ ẹ̀mí ara yín ẹ má ala àlà ẹ má tayọ òfin ọlọ́run ọba àlékẹ́ọ́lá nínú àwọn oṣù abiyì yìí. ẹ bá àwọn ń tọ́ka fún ọba àlékẹ́ọ́lá bó ṣe dá àwọn ọjọ́ bó ṣe dá àwọn ó dá àwọn kan sàlẹ́sà nínú àwọn ọjọ́ yìí bẹ́ẹ̀ ló dá àwọn kan sàlẹ́sà nínú àwọn ìgbà yìí àwọn tọ́lọ́ bá nìkẹ́lá tó dá sàlẹ́sà yìí ọlọ́run bá nìkẹ́lá bùkátà sí àwọn kankan látọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí ọmọ ìdéhùn inú ẹ̀ òun ni zulqaada ta kà fún wa oṣù kí là ń bẹ nú ẹ̀ báyìí à ń bẹ nú zulqaada lẹ́yìn zulqaada àbọ̀ sínú ní tó ṣe wípé àwa mùsùlùmí àwọn dáadáa tó lọ́wọ́ bá àlékè ọlá tó fi ṣàánú wa ní tó ń pè wá lákèésí ìgbà tó ń sọ máa ń pé kul bi fadlillahi wa bi rahmati fabi dhalika falyafrahu huwa khayran mimma yajma'un ọlọ́run ní inú ọlá ọlọ́run àti ìkẹ́ẹ̀gẹ́ rẹ̀ tó ṣe fún yín fabi dhalika falyafrahu eléyìí ní ká wa khairu mimma yajma'un torí pé àwọn kìíní wọ̀nyí olólóore ju gbogbo tẹ́dà mọ́ nínú láyé àwọn tó lọ́wọ́ bá ní kíra tó bá ṣe fún yín lóore tó ṣe fún yín nínú ìbùnú orí ẹ̀sìn tó lọ́wọ́ bá ní kíra tó sàánú yín tó fi yín mọ̀nà lórí ẹ̀ ọlọ́ọ̀ni ilé ìlàfẹ́kẹ̀ máa dunnú ní lórí tá fi ka bí ọjọ́ mélòó kan sìn àbọ̀ sínú ìyẹn ni oṣù ìgbẹ̀yìn nínú oṣù ojú ọ̀run táǹkà eléyìí ni oṣù gbẹ̀yìn tá a ṣe fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn káàkọ̀tàn gbogbo àwa tá a juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́wọ́n bá àlékè ọlọ́ba tó dá wa tá a máa gbẹ́rù gbẹ́rí pẹ̀lú ọlọ́wọ́n bá àlékè ọlá yẹn ni pé apẹ̀rẹ̀ wa ní mùsùlùmí lẹ́yìn tó juwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ fún ọlọ́wọ́n bá àlékè ọlá tó ṣe tó àti tẹ̀lé òfin ọlọ́run gbogbo tó náà bàlíkẹ́lá tó ṣe tán àti tó pa láṣẹ irú èèyàn báyìí ṣe tán àti tẹ̀lé àwọn àsìkò tó wà yìí àsìkò tó ṣe wípé a máa gbé dìde sókè ìdùnnú wa ni látara kíni látara oṣù abiyì tọ́lọ́wọ́n bá àlékèọ́lá tó jẹ́ ká máa bẹ nínú ẹ̀ pàtàkì jùlọ táàbà yìí di ọjọ́ mẹ́ta sísìn àbí ọjọ́ méjì bọ́lá ọba àlejò wájú kára pé wọ́n rí oṣù àbọ̀ tún ní zolehijja zolehijja yìí mẹ́wàá àkọ́kọ́ nínú rẹ̀ ìgbà kan ni tó ṣe wípé ìgbà ńlá ni fáwọn mùsùlùmí tá a bọ̀rọ̀ fi ṣeré nínú àwọn ìjọsìn tó ń bẹ nínú ẹ̀ a máa ṣàlàyé fúnra wa nínú àsìkò tó ní pé yẹ kí mùsùlùmí ká máa gbáradì láti ṣe ìjọsìn fọ́lọ́wọ́n bá àlékẹ́lá mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Zulhijja mẹ́wàá àkọ́kọ́ yìí ó jẹ́ ọ̀kan gbòógì nínú ẹ̀ tó ṣe wípé abọ̀rọ̀ káràmásìkì lórí ẹ̀ kí ló dé tó rí bẹ́ẹ̀ àmọ́ ṣàlàyé ẹ̀ fúnra wa torí wípé nínú àwọn abirùn yìí tó ṣe pé nínú oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá kan nínú ẹ̀ ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ó ṣe ní ọjọ́ tó tóbi ó ṣe ní ọjọ́ ńlá bẹ́ẹ̀ ni ó ṣe ní ọjọ́ abiyì òun náà ni ashuru al-awwal min zilhijja mẹ́wàá àkọ́kọ́ tó ń bẹ nínú oṣù zilhijja ìgbà bá ti parí ramadan a parí agbẹ́gùn kọ́dà gùn kọ́dà láwà ní ẹ̀ àti fẹ́ mú dópin àwọn abẹ́rẹ́ zulhijja zulhijja yìí òun ni tó ṣe wípé mẹ́wàá àkọ́kọ́ ọnú rẹ̀ àwọn iṣẹ́ ńlá iṣẹ́ olóore ń bẹ fún wa nínú ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí tá a bọ̀rọ̀ jó fò wá rú ọ̀kan nínú àwọn àfà Sheikh Ibn Hajar al nínú tíra àwọn fásitì báyìí wọ́n ní ẹ máa wo mẹ́wàá àkọ́kọ́ nínú bòlẹ̀ ìjà tá à ń sọ fúnra yìí wọ́n ní ó jẹ́ àbí nítorí kíni wàlẹ́dì yẹ̀sàárù anna sábàbá fi imtiyazi aṣùrù zulhijja wọ́n ní ẹyin tó hàn gbangba òun ni wípé asa mẹ́wàá àkọ́kọ́ oṣù zulhijja yìí ó jẹ́ ìntàdásà lẹ́fà لمكان ìṣtìmáà ummahatul العبادات فيه، wọ́n ní kò sí tó fà ó ju wípé àkójọ àwọn gbòǹgbòlà nínú ìjọsìn tá a máa ń ṣe fọ́lọ́run tá a kójọ sínú mẹ́wàá àkọ́kọ́ yìí wọ́n ní limakani ìṣtìmáà ummahatul ibadat fihi látara àkójọ àwọn ìjọsìn tó ṣe wípé ìjọsìn ńláńlá tọ́lọ́ọ̀bà àlékelá tó lábàá ọmọ ìdíyàn lọ́rùn àkójọ wọn wọ́n kójọ sínú oṣù yìí wàyíyá ó ní nínú àwọn ọjọ́ tèyí òun náà ni asọ́láàt kákírun wọ̀síyàm kágbáwẹ̀ wọ̀sọ́dàkọ̀ káṣetọrẹ àánú wọ̀lẹ́hájù káṣe ájì wọ̀lẹ́ ọ̀mùrà kódà káṣe ọ̀mùrà wọ̀lẹ́àdàhà kádùmọ̀ fọlọ́ wọ̀láyàtà àtàzálíkà fi gẹ́yìrì nínú mẹ́wàá àgbà kọ́kọ́ yìí àwọn nǹkan tá a kójọ sínú ẹ̀ yìí àríkójọ sínú ọjọ́ ní ìmọ̀ lẹ́yìn ọjọ́ mẹ́wàá yìí. àwọn ummahatul ibadat àwọn gbògidì gbòǹgbòlà nínú àwọn ìjọsìn téèyàn máa ń ṣe láti fi ṣe ìjọsìn fọ́lọ́ àwa ṣe ìsọ̀rí gbogbo ẹ̀ a ṣe papọ̀ sínú mélòó inú mẹ́wàá yìí. wọ́n ní eléyìí ó ń tọ́ka fún wa wípé a mẹ́wàá àkọ́kọ́ Dhul Hijjah tá a fẹ́ bọ́ sínú ẹ̀ yìí ó tọ́ lórí ìwọ àtẹ̀mí ká gbìyànjú láti ṣiṣẹ́ tọ iṣẹ́ olóore nínú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ọdún sọ̀lẹ̀híjà wọ́n ní kódà oúnjẹ ọlọ́run Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́rìí sí ọlá tó ń bẹ fún ọjọ́ mẹ́wàá sọ̀lẹ̀híjà oúnjẹ ọlọ́run bá nìkẹ́lá ó jẹ́rìí sí ọlá náà àní Ibn Abbas radiyallahu anhu látọ̀dọ̀ ọ̀kan nínú àwọn sàhábà ibnu abbas kọ́lọ̀ ọba nígbà lákọ́bọ̀ ayọ́ntì oní kọ́lá rasulullahi sallallahu alaihi wa sallam ní ó ń ṣe ọlọ́wọ́ ọba nígbà ó sọ báyìí wípé máa ní ayyami al-amalu salih fihinna ahabbu ila Allahi min hadhihi al-ayyamu al-ashr ó ṣe ọlọ́wọ́ ní kò sí ọjọ́ mélòó kan kò sí àwọn ọjọ́ ilé ayé kan tó ṣe wípé ìyẹn máa ń ṣe iṣẹ́ òun lóore iṣẹ́ òun lóore téèyàn máa ń ṣe nínú ọjọ́ náà ahabbo ilallah tọ́lọ́wọ́n bá ní kí ọlọ́wà nífẹ̀ẹ́ sí min aadi ayyam al-ashr tó ju ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù ìdìlẹ̀ ìjà yìí lọ faqalu ya rasulallah àwọn sábà tó ń bẹ lórí jòkó wọ́n ní ìrìnṣẹ́ ọlọ́run wala jihadu fi sabilillah kódà kéèyàn lọ jagun sí ojú ọ̀nà ọlọ́run ṣé òun náà tún lọ́lá tó ọjọ́ tá à ń sọ yìí ni فقال رسول الله صلى الله عليه وسلم وشنا ما تلفون ليس بايبي ولا جهاد في سبيل الله قد كان لو جاغون توجو ọ̀nà Ọlọ́hun òun náà tún lóore ní iṣẹ́ ńlá tí èèyàn máa ń ṣe tó tó iṣẹ́ ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ìgbìnlẹ̀ ìjà yìí hìlà ó ṣẹlẹ̀ ní àyàfi ọkùnrin kan kharaja bi nafsihi illa rajulun ṣẹlẹ̀ àyàfi ọkùnrin kan tó ṣe pé kharaja bi nafsihi wa malihi thumma lam yarji min dhalika bi shay'in ó ṣe lọ́ni àyàfi arákùnrin kan tó ṣe wípé ó jáde nílé rẹ̀ pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti owó rẹ̀ thumma lam yarji min dhalika bi shay'in wá padà sínú ilé rẹ̀ mọ́ pẹ̀lú kankan èyí tó jáde lọ́jà sí ojú ọ̀nà ọlọ́run ó dẹ̀ tán síbẹ̀ torí pé àlè fitan títàn ti dé bá wéèyàn bẹ̀rẹ̀ ní ojú ọ̀nà ọlọ́run. ibadallah ó ṣe ọlọ́run àlíkẹ́ láti ọ̀rọ̀ yóò fi jẹ́rìí sí ọlá tó ń bẹ nínú al-ashru al-awwal min Dhul-Hijjah ọlá tó ń bẹ ní ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah tó ń ṣe oṣù gbẹ̀yìn nínú oṣù ojú ọ̀run fáwọn mùsùlùmí ẹgbẹ́ àdàlá ó túmọ̀ sí pé yẹ ká máa gbáradì Dhul-Hijjah tó ń bọ̀ yìí láti ṣe kí ni láti kún fún ìdàdà onírànràn wọ́n ní kí ló jẹ́ kó máa yé wa kápọ̀ sí ẹwẹ́ wípé mẹ́wàá yìí fẹ́ àní oore ń bẹ ń bẹ ọlá ńlá ń bẹ nínú mẹ́wàá yìí àgbà kọ́kọ́ yìí àkọ́kọ́ nínú taari wọ́n ní anala àtàhálà àfàmàbíhà ọ̀nà àbàlíkọ́lá ó fi ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ó fi búra wọ́n ní báwo ló ti bẹ́ẹ̀ ọlọ́run àbàlíkọ́lá sọ fún ọ́n sọ́wọ́tò fàájìr ọlọ́run ni ni mo bẹ́ẹ̀ ni mo búra pẹ̀lú àwọn òru mẹ́wàá kan ọ̀gọ̀rọ̀ nínú àwọn amòfàsẹ̀rọ̀n àwọn onímọ̀ jìnlẹ̀ ìtumọ̀ ìsàlàyé alukur'an wọ́n ní wàlẹ̀ yà á lè láṣù tọ́lọ̀ màdìkúrà ń sọ yìí aláṣùrù zulhijja mẹ́wàá nu zulhijja àkọ́kọ́ yìí òun náà ni tọ́lọ̀ màdìkúrà tó gbà lérò wọ́n ní yẹn ni pé ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí òun lọ́lọ́ màdìkúrà ti búra ọ̀jẹ́ pé inú àwọn àfáà mi sọ pé mẹ́wàá ìgbẹ̀yìn inú Ramadan tó ṣe pé inú ẹ̀ àárí kíni àárí Laylatul Qadr àárí nínú ẹ̀ àwọn àfáà kan gbìyànjú láti fi kíni láti yọ méjèèjì síra wọn wọn ni a jẹ́ pé ọjọ́ ilé ayé tó ṣe pé anahar àwọn ojúmọ́ tó ṣe pé ó fi lọ́lá jùlọ lórí ilé ayé òun náà ni ojúmọ́ mẹ́wàá inú dùlẹ̀híjà yóò wá jẹ́ pé òru tó fi ńlá jùlọ yóò jẹ́ òru inú Ramadan àwọn àpá àtúnṣe kí ni wọ́n ṣe tẹ̀jí láàrin méjèèjì láti láyé àmọ́ ọ̀bẹ̀rẹ̀ nínú àwọn àfọ̀ ní tẹ̀sítẹ̀ ní tí wọ́n mú ni pé mẹ́wàá àkọ́kọ́ dùlẹ̀híjà onítọ́nà ọba àdìkẹ́ láti fi gbúra nínú alukur'ani nínú suratul fajr ẹlẹ́ẹ̀kejì annaha al-ayyamul ma'lumat allati shara'a wọ́n ní òun náà ní ọjọ́ kan ọba àlìkọ́lá dárúkọ ní alukurani wípé ayyamu ma'lumat àwọn ọjọ́ tó ṣe wípé a mà tọ́nà ọba àlìkọ́lá ṣe ìrántí rẹ̀ tó ṣe lọ́kùn dúdú lọ́ranyàn lé wa lórí eléyìí dání suratul hajj ọba àlìkọ́lá ní wa fi على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ألوني ويذكر اسم الله في أيام معلومات كما ما تيروك ألم وبا nínú àwọn ọjọ́ tí ó ta mọ̀ yìí kí wọ́n máa ṣe kí ni kọ́ máa rántí orúkọ ọlọ́run ọba ní àrántí tún rántí nínú àwọn ọjọ́ tó ṣe wípé wọ́n mọ̀ yìí yàní àwọn tó ń bẹ ní hajj ni àti àwọn tó ṣe pé wọn àti ní hajj torí pé lásìkò tá à ń bẹ nú ẹ̀ àwọn ìyàwó ti máa mú wọ́n ti máa ṣe kí ni wọ́n ti máa wọ́n ti lọ sí hajj wọ́n ti lọ sí hajj láti lọ ṣe kí ni láti lọ ṣe ìjọsìn fọlọ́ iṣẹ́ hajj tó bẹ̀rẹ̀ nínú Dhul-Hijjah yóò bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ múkẹ́ ní ọjọ́ kẹjọ nínú oṣù Dhul-Hijjah ọjọ́ là ń pè ní yẹ́wùmù tẹ́rùwìyà báyìí gbogbo àwọn alálàájì wọ́n mọ̀ gbéra wọ́n mọ̀ lọ sí kíni wọ́n mọ̀ lọ sí mìnà mìnà yìí ni wọ́n ti múùfù láti mìnà yìí ni wọ́n ti gbéra tó bá di ijọ́ kejì tó ń ṣe ijọ́ kẹsàn-án nínú oṣù gbòlá ìjà mìnà ni wọ́n bọ́ sí kíni wọ́n gbà bọ́ sí àràfà àràfà ni wọ́n wà níjọ́ kẹsàn-án yẹn náà ń pè ní yọmọ àràfà títí tó fi bọ́ sí ìjọ kejì ìjọ kejì ni yawmun nahar ọjọ́ ìdúràn wọ́n ní ọlọ́ọ̀bà ní kí wọ́n tún sọ ní gbọ́nà wípé wọ́n kùnrin ismaila ife ayé ẹni màálùmọ́ wọ́n wà máa rántí dárúkọ ọlọ́run ọba wọn nínú àwọn ọjọ́ táwọn náà ní ayé ẹmu màálùmọ́ ti yìí òun náà ní inú ẹ̀ ní aṣùrù zulhijja mẹ́wàá àkọ́kọ́ nu oṣù inú ẹ̀ náà ló bọ́ sí àlámọ́rọ̀ dákọ̀ mímba yìí mẹ́tìlá ní hàn wọ́n máa dárúkọ ọlọ́run wọ́n máa rántí ọlọ́run lórí oore tó ṣe fún wọn láti tẹ àwọn ẹran àwọn ẹranko tá a tẹ lórí ba fún wọn láti máa jẹ ẹ̀ka jẹ fún ọ fàkùlù mi ha wọ́n jẹ nínú ẹran yìí wà á tẹ̀yìn mọ́ àlùbáyé sàlùfàkìrì bẹ́ẹ̀ ni wọ́n fún àwọn aláìní wọn àwọn tó ti pé wọn ní lọ́wọ́ wọn fún wọn. àsìkò wo ni àsìkò yìí ń bẹ fún wa àyàmù màlúmáàtì inú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ó dẹ̀ lẹ́ẹ̀kejì nínú tó ń tọ́ka fún wípé mẹ́wàá àkọ́kọ́ ní ìbùnà ìjà ọjọ́ abiyì ni bákan náà anna fi ha yawmu arafa inú ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí òun náà la rí yawmu arafa ọjọ́ arafa gbogbo alamọ bí ọjọ́ àràfà ṣe tóbi tó nínú ọjọ́ ayé fáwa mùsùlùmí ọjọ́ iná ni etí àwọn aisha radiyallahu anha òní anna rasulallah sallallahu alayhi wa sallam ọdún iṣẹ́ náà bá ní kẹlá kọ́ ọ̀nà tó bá wí pé máa ní yóò ní akṣara min an yóò ti kọ́lá fihi abdan minan nar wọ́n ní ọjọ́ kan ò ní máa sí lórílẹ̀ ayé nínú ọjọ́ tó ṣe wípé ọlọ́run ní kẹlá ó máa túkù kúrò lọ́rùn ẹrú ní yóò ní àràfà tó ju ọjọ́ àràfà lọ kò sí ọjọ́ kan tọ́lọ́wọ́ bá níkẹ́ ló máa túkù kúrò lọ́rùn ẹrú kúrò nínú náà ìyẹn ní tọ́lọ́wọ́ níkẹ́ ló máa sọ àwọn èèyàn di ọmọ àlùjẹ́ náà àwọn tó ṣe pé iná ti ń bẹ pẹ̀lú wọn tẹ́lẹ̀ látara àwa wọn ọ̀rọ̀ wọn ìṣe wọn ọlọ́run bá níkẹ́ ló wà mọ́ túkù ẹrú kúrò lọ́rùn wọn yóò mọ̀ sọ di ọmọ àlùjẹ́ náà mo ṣe lóní kò sí ló máa wà iná wulẹ̀ yẹ́dùnú wọ́n ní ọlọ́run bàdìkẹ́ lọ́wọ́ sún yóò bọ́ sí sánmà lẹ̀ yóò súnmọ́ dẹ̀ǹdẹ̀lẹ̀ súnmọ́ yìí báyìí bí ìmùlẹ̀ àyíká ọlọ́run bàdìkẹ́ lọ́wọ́ máa fi àwọn èèyàn tó ń bẹ láràfá yóò máa fi wọ́n yan gan sí àwọn màláíkà fẹ̀yẹ̀kúrú máa àrọ̀dà àwùláhì ọlọ́ba ní kí làwọn eléyìí fẹ́ kí n yà ṣe fún wọn kí yawmu arafa yawmu arafa ìjọ olóbọ́ sí mẹ́wàá àkọ́kọ́ inú oṣù zulhijja bákan náà oṣù zulhijja yìí fi ha yawmu nahar ọjọ́ yìí náà nínú ẹ̀ òun la rí àsìkò ìdúnra tó ṣe ń a máa fún ọlọ́wọ̀n kí àwọn eléyìí ni tó sọ fún wa àtàwọn nǹkan míì nínú tọ́ka tó ń jẹ́ oyé wa wípé mẹ́wàá àkọ́kọ́ ní òsèlè ìjà yìí àsìkò kan ni tó ṣe wípé àsìkò tí ọlá ń bẹ nú ẹ̀ àsìkò abiyì ni àsìkò ìjọsìn ni táwa máa gbáradì gẹ́gẹ́ bí mùsùlùmí bàtàbà rí ọ̀la tó bá ti di ọ̀túnla bóyá láàrin tíwdè sí wẹ̀ẹ́dẹ̀ẹ́ àmú zulẹ̀ ìjà bó bá ṣe ànáǹsì pé ìjọba ìníjọ àràpọ̀ bọ̀ sí ní ní ilẹ̀ Saudi Arabia náà tí a bá bọ́ sínú zulẹ̀ ìjà àwọn iṣẹ́ wo la fẹ́ ká ṣe nínú zulẹ̀ ìjà yìí alaamani lati yasa'idu lil muslim an yarisa alayha fi hadhihi al ayyam àwọn iṣẹ́ olóore wo la fẹ́ ká ṣe nínú àsìkò zulẹ̀ ìjà yìí ibadallah àwa mùsùlùmí àkọ́kọ́ nínú ẹ̀ àdáhù manasikul hajj wal umra gbogbo ẹni tọ́lọ́ balẹ̀kọ́lá tó bá bò fún kí wọ́n ṣe ájì lásìkò yìí torí pé àsìkò yìí náà ni ájì bọ́ sí àti umra àbúrò rẹ̀ àti fún wa radiyallahu anhu òní àná rasulullahi sallallahu alaihi wa sallam qala al umratun ila al umra. كفارة لما بينهما والحج المبرور ليس له جزاء إلا الجنة أبو هريرة رضي الله عنه قل إن شاء الله وصبعت في أري أمورا تاشي في أمور لا كجي كفارة لما بينهما يوم جاي كسر لا يعني أرى وصيرا والحج المبرور ẹ̀wà rí ájì téèyàn ṣe tó rí ṣe tọ́lọ́ ọba àlìkọ́lá tẹ́wọ́gbà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tẹ̀lé àwùjọba ilẹ̀ jẹ́nà irú ájì báyìí ò lẹ́sàn kankan tí ẹni tó ṣe ó gbà níwájú ọlọ́run ju àlùjẹ́nà lọ. gbogbo ẹni tọ́lọ́ ọba àlìkọ́lá tó bá bùkún kí wọ́n ṣe ájì nínú iṣẹ́ olóore tó fi ń tóbi jùlọ nínú àsìkò tá à ń bẹ ní ọ̀yìn àmọ́ rí àwọn alálàájì àwọn alálàájì wọ́n ti máa múra àwọn yóò ti máa lọ kọlọ́ba àníkẹ́lá kó ṣe ní rọrùn fún wọn tó bá ṣe kó gbà ní ìjọsìn fún wọn àmọ́ tí mo ṣe nílànà ní pé àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pé tí wọ́n torí ẹ̀ lọ ájì gan kò yé wọn ìtọ́fẹ́ lọ ṣe ní ájì wọn àmọ́ ẹlòmíì wọn fẹ́ sọ bá ṣe fẹ́ lọ ájì ní tó ti mú aṣọ kalẹ̀ aṣọ tí wọ́n fi ṣe àbọ̀dé ájì èmi ti wà ní ájì kampo ní ọdún kan pẹ̀lú àwọn èèyàn kan wọ́n wá sọ pé àwọn ìyá ìwọ̀n ní lọ sí ájì wọn ọmọ ẹ̀ ọmọbìnrin ó ní ìyá mi ò ṣe kí ni wọ́n ní wọ́n rí pásítọ̀tù gbà fún wọn ó ní mọ́nì mi ò ṣe kí ni wọ́n ní lọ bó wọ́n ní lọ sí hajj wàláì tí tó mú aṣọ tó wọ̀ lọ́rùn báyìí ó dẹ̀ fa aṣọ yẹn ya eré gbogbo yẹn kọ́kọ́ pé tó mú ìgò méjì ó dẹ̀ fọ́ ìgò méjì mọ́lẹ̀ ẹ tó jẹ́ àjẹjẹ fún wọn ó bẹ̀rẹ̀ sí nílé káàkiri gbogbo káàpù rẹ ni everybody at apá gbogbo ní kálukú sọ́ká ni ó ló máa gún máa yẹn pa ni màmá rẹ̀ ló fẹ́ lọ sí ààjò ó ní ẹ kí ni kí n ti gbọ́ báwo la ti máa sọ fáwọn èèyàn tá a ti máa sọ kalẹ̀ kò yé kí wọ́n tó rí mú mọ́lẹ̀ gbà tí wọ́n mú arẹwà balẹ̀ ó wá kàn sí ẹkọ yìí ó wá ń sunkún gbàdúrà wà ní jọlọ gbèsè ẹ̀dọ́ bí ọjọ́ kẹta padà ní pásítọ̀tì ìyá rẹ̀ gbà yá ẹ̀dẹ̀ padà lọ sí ájì lọ́dún yẹn. nínú iṣẹ́ olóore tó tóbi jù fún mùsùlùmí tá a mọ̀ jẹ̀rẹ̀ òun náà ní ájì bẹ́ẹ̀ ni a bọ̀rọ̀ gbìyànjú àti máa kẹ́kọ̀ọ́ rẹ̀ ìjọra rẹ̀ bẹ̀rẹ̀ mọ́ bẹ lónìí wa àmọ́ inú àmọ́ ìyá wa ń sè wọ́n ti lọ wọ́n ti lọ àwọn míì tó bá ti débẹ̀ báyìí wọ́n ti ní wọ fúndùkù wọn ìyẹn ní òtẹ́ẹ̀lì wọn wọ́n ti mọ bẹ̀rù bọ́ná ti ń ṣe yín bí ìjọta eh, bí ó dàtú bí last week right? nìkan náà kan ó pe ìyàwó ẹ̀ báyìí àdè ah, abáwo ni ṣé o ti lọ ṣe yín yẹn ní first question tó béèrè lọ́wọ́ ẹ̀ ṣé o ti lọ ṣe yín yẹn ilé yìí nínú àdánwò tí ó bá wà ní. àmọ́ níṣẹ́ lóore tí wọ́n máa ṣe tí wọ́n máa jẹ̀rẹ́ òun náà ni áájì so ní àsìkò mẹ́wàá tá ń bẹ ní ẹ̀yí ẹni tó bá ní kápá kí wọ́n ṣe hajj ẹlẹ́ẹ̀kejì àfihàn kágbàwẹ̀ nínú àsìkò tá ń bẹ ní ẹ̀yí nínú tó ni kágbàwẹ̀ nínú mẹ́wàá àkọ́kọ́ yìí ẹni tó lọ́lá ni a rí àwọn ìwàyà tó fi lọ́lẹ̀ fún wa wípé ìyẹn ni pé àwọn ẹgbàá wa àwọn àdìs wọ́n jẹ́ pé àwọn àfáà mi dọ̀ àwọn àdìs àwọn àfáà mi wọ́n ṣe tẹ̀síwò rẹ̀ pé àdìs tó lálàáfíà ni tó ń tọ́ka sí pé ó ń ṣe ọlọ́run a máa gba mẹ́sàn-án àkọ́kọ́ nínú oṣù zòlẹ́híjà ẹni pé nígbà tó bá ti bọ́ sínú zòlẹ́híjà láti àkọ́kọ́ tí èdè orí mélòó ẹlẹ́ẹ̀kẹsàn ọjọ́ kẹsàn ni yọ́mù àràfà wọn ilé náà nínú ntàlẹ́ṣẹ́ fẹ́ni tó bá ní kápá láti gba mẹ́sàn àkọ́kọ́ ní oṣù zòlẹ́híjà torí pé nínú iṣẹ́ olóore téèyàn máa ṣe iṣẹ́ tí mùsùlùmí ẹ̀dùn ní máa nínú àsìkò tá à ń bẹ́nu ẹ̀ yìí àwẹ́jọ́ kan nínú ẹ̀ tó nípa tọba rí tí ẹni tí ó bá wá ya ọ̀lẹ pátápátá tí ò wá ní kápá tó náà sapá tọ́tẹ̀ sí ọlọ́run kádàrá fún àwẹ̀ ọjọ́ àràfà sọ́wọ́mù yẹ́wù mà àràfà àwẹ̀ ọjọ́ àràfà kí gbogbo akágbìyànjú àti ṣèkí ni àti gbàwẹ̀ ọjọ́ náà yẹn ni pé ọjọ́ kẹsàn-án ló rọlẹ̀ ìjà tí ó máa jẹ́ ọjọ́ àràfá táwọn mùsùlùmí ó máa bẹ ní àràfá oṣù ọlọ́run sallallahu alaihi wa sallam nínú hadithi Abu Qatada ó ní oṣù ọlọ́run sallallahu alaihi wa sallam ní siyamun yawmu àràfá ó ní ẹ̀rí àwẹ̀ ọjọ́ àràfá a'tasib ala Allahi an yukaffira sanata allati qablahu wa sanata allati ba'dahu oṣù ọlọ́run ní mo ní èròǹgbà wípé ọlọ́ọ̀bà àlíkẹ́ọ́lá yóò fi àwẹ̀ ọjọ́ àràpọ̀ kan nù sí ẹgbà yóò fi pa ẹ̀ṣẹ̀ ọdún kan tó tẹ̀ sẹ́yìn rẹ̀ àti ẹ̀ṣẹ̀ ọdún kan síwájú téèyàn sí ìfẹ́ ọlọ́ọ̀bà àlíkẹ́ọ́lá yóò fi àwẹ̀ kan tuntun yẹn yóò fi parẹ́ ń ṣe ọlọ́run ní òun lérò pọ́lọ́run bá àdíkẹ́ ló fi ọjọ́ náà yóò fi ṣe kíni yóò fi ṣe ìpa ẹsẹ̀ rẹ̀ ọdún kan síwájú ọdún kan sẹ́yìn tó parí ó di ọdún mélòó ọdún méjì gbáko tó eléyìí nínú àwọn iṣẹ́ olóore táàpù nínú oṣù tàǹbẹ nínú ẹ̀yìn bákan náà nínú dùlẹ̀yìnjà tá a fẹ́ bọ́ sí òun ṣe ọlọ́run yóò yíwa wípé ká kún fún àtẹ̀kbírù wàtàhálíl wàtàhálíl ó ṣe ọlọ́run wí ká ó fẹ́ ká kún fún ìmọ̀ ṣe rántí ọlọ́run ìmọ̀ ṣe azkar ìmọ̀ dúpẹ́ fọlọ́run ìmọ̀ dúpẹ́ fọlọ́run nínú oṣù náà torí pé àsìkò gbáyé ní ayyamu ma'lumat àwọn ọjọ́ tọ́nà ọba àbíkọ́lá ní ọjọ́ tá a mà ó ní àwọn ọjọ́ wọ̀nyí torí pé ó ń ṣẹ́rọ̀ sallallahu alaihi wasallam tó sọ fún wípé ẹ̀ẹ́rí kò sí ọjọ́ kan tó tóbi tí ẹ̀dá máa ń ṣiṣẹ́ tọ́lọ́ba àlekẹ́lá mọ́ nífẹ̀ẹ́ sí iṣẹ́ tẹ́dà ó ṣe tó ju ọjọ́ mẹ́wàá yìí lọ wọn ló ń ṣẹ́nu wa ní fáksì rúfi ìnàmínà tàhálìlì wà tẹ̀kìdìr wà tàhálì fún tó bá rí bẹ́ẹ̀ ẹkún fún ìmọ̀ gbé títóbi fọ́lọ́hùn ẹkún fún ìmọ̀ ṣàfọ̀mọ́ orúkọ ọlọ́hùn ẹkún fún ìmọ̀ ṣe ìdúpẹ́ fọ́lọ́hùn nínú kíni nínú òdòdó ìjà tàfẹ́ mú káàbọ̀ sínú ẹ̀ yẹn ni pé tabati bọ́ sínú òdòdó ìjà abọ̀rọ̀ kún fún ìmọ̀ ṣe tẹ̀kbíyò tàmídù tààlì báwo ló ṣe ń ṣe léyìí òun náà ní gbólóhùn tó gbajúmọ̀ lẹ́nu wa tá a máa ń sábà ṣe níjọ ọdún a mọ̀ tó wípé Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd gbólóhùn yìí sọ nígbà tí a bá ti bọ́ sínú Dhul Hijjah torí pé gbólóhùn yìí ó pín sọ́nà méjì à ń pè ní atakbiru mutlak wa takbiru almuqayyad ìyẹn ni wípé ìṣe títóbi tọ́lọ́run èyí tó ṣe pé atúlẹ̀ tá a mọ̀ ṣe ní gbogbo àsìkò àti èyí ṣe wípé a padà dínkù tó bá yá atakbiru mutlak èyí tá a mọ̀ ṣe ní ojú ọ̀nà tó gbòòrò òun ní gbàgbọ́ bá ti bọ́ sí ní oṣù ìjìnlẹ̀ ìjà tó ṣe pípé àjọ tí ìjọ tó ń bà bíjọ alárùbá yìí àábọ̀ sínú ẹ̀ ìjọ yẹn tá a bá ti bọ́ sínú ẹ̀ gbàrà báyìí láti magrib yẹn èmi pé tá a bá ti bọ́ sí yéèmù làwọn ní ìjọlẹ̀ ìjà tá a bá ti bọ́ sínú ẹ̀ abẹ́rẹ́ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illa Allahu wallahu akbar Allahu akbar wàlílà ilham àmọ̀ ṣe gbólóhùn ìlọ àárọ̀ ni ọ̀sán ni alẹ́ ni àmọ̀ ṣe inú yàrá wa ni inú bùkún wa ni ibi fẹ́ ni àmọ̀ ṣe gbólóhùn kódà wọn sọ nínú ẹgbà wa kan wọn ní Abu àti Ibn Umar ọ̀rẹ́ lẹ́wàá nìhùmá wọn náà méjèèjì ní àsìkò yìí wọn a jáde lọ sọ́jà wọn a máa rán àwọn èèyàn létí àwọn tó ń tajà torí pé àwọn yóò máa gbàgbé wọn àwọn wọn máa gbégbé lóhùn aláwọ̀ apá sáyẹn bá ti pé wọ́n ṣe àánú òkìkí ni àwọn yóò wọ́n ṣe pé bá ti bá ti ní ìjìnlẹ̀ ìjà ẹ̀sìn àbẹ̀rẹ̀ takbir tahmid wa tahmid eléyìí at-takbir al tó bá ti wá di ọjọ́ yawmun nahar ìyẹn ni ọjọ́ kẹwàá ọjọ́ ọdún àwọn àtọ́jú kiri at-takbir al a wá sọ tẹ̀síìrì yẹn a wá sọ di ẹ̀yìn àsìkò oorun àsìkò àwọn tẹ̀lẹ̀wàtò nọ̀tùdáàt àwọn ọ̀run ọ̀ràn yẹn a wá máa ṣe tẹ̀síìrì yẹn nígbà náà sabaki osubu ìtàn a ṣe sabaki lórí ìtàn a ṣe sabaki asiri ìtàn a ṣe sabaki mẹ́tòlù ìṣáì a ṣe eléyà a ṣe títí ọjọ́ wo la parí ẹ̀ a parí ẹ̀ ní ákìrì ọjọ́ àyàmù tẹ̀sírìkì ìyẹn ni pé lẹ́yìn ọjọ́ kẹwàá thirteen fourteen ọjọ́ kẹwàá eleven twelve thirteen ìyẹn ti pé ọjọ́ mẹ́ta tó tẹ̀lé ọjọ́ tá a dùnran ìyẹn ní pé ọjọ́ kẹwàá a ṣe tẹ̀kbírì a mọ̀ ṣe ní àwọn ọjọ́ yìí náà tó túmọ̀ sí pé a fi ọjọ́ mẹ́rin a fi ṣe tẹ̀kbírù al-muqayyad a fi ṣe àmọ́ tó bá ti bọ́ sínú ìgbòlì ìjà abẹ́rẹ́ Allahu akbar Allahu akbar a mọ̀ ṣe ní gbogbo ìgbà bákan náà àsọdàkọ̀ nínú iṣẹ́ lóore tá à ń ṣe nínú ìgbìmọ̀ ìjà tí a fẹ́ mú ká máa ṣe ìtọrẹ àánú púpọ̀ nínú ẹ̀ ká máa ṣe ìtọrẹ àánú kódà àwọn tó kéré jù kíyàn gbìyànjú bó ṣe fífi náà ló kéré jù nìyẹn ní gbìyànjú pé ní ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí mo fẹ́ yọ èlò kan lẹ̀ láti ṣe kíni láti fi ṣe ìtọrẹ àánú torí pé tó ṣe ọ̀rọ̀ sọ̀lá àlùwọ̀ tó sọ náà ni pé má min àyà mi العمل الصالح إن أحب إلى الله من هذه الأيام العشر من ذي الحجة kíló ní kò sí ọjọ́ kan tó lóore tí èèyàn máa ń ṣiṣẹ́ tọ́lọ́mù balikẹ́lá máa ń nífẹ̀ẹ́ sí iṣẹ́ náà ju ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tá à ń sọ yìí lọ. sókè ẹ̀ ṣe àfọ́dà kan ká ṣe ìtọrẹ àánú lásìkò yìí tí wọ́n bá kakuléètì ọjọ́ mẹ́wàá yẹn fifty fifty naira fifty naira yẹn times fifty èlòmí yẹn náà ṣé five hundred naira kọ́ yẹn ni bóyá mo fi fifty naira lónìí mo ṣe ẹni hundred naira mo target hundred naira ẹni one thousand naira so àtàbá ti ní àǹfààní àwọn ìjọsìn báyìí ká mọ̀ràn jùmọ̀ ẹ̀yọ̀ kan gbogbo ẹ̀ ká gbèbí àti ṣe kíni àsìkò láti kó lápapá mọ́ra ẹni sì ti yàn bá ní àsìkò yìí wọ́n tó bá ń lákòó tó fẹ́ fi ṣe sọ́dákọ̀ wọ́n tó ní bàtà tó lò mọ́ tó rẹ́nìkan tó bùkálà sí bàtà ló ìwọ́n tó ní jáàbù tó ti pé ìwọ́n lo rẹ̀ nínú àmọ̀ yẹ́ fi ṣe gbogbo àwọn nǹkan báyà àìmójúkó mẹ́ ó ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam ó ní la tahqiranna la tahqiranna min al-ma'ruf shay'an ẹ má máa fojú rí nà dáadáa kan bó ṣe lè wù kó kéré ma ẹ má fojú rí nà pé ẹ eh, ẹ má jà ṣe lè jàre walaw an talqa akhaka bi wajhin taliq kúrò kó ṣe pé kéèyàn pàdé ọmọ ìyá rẹ pẹ̀lú ìtújúká àwọn nǹkan báyìí a lè fi máa ran ara lọ́wọ́ wọ́n bá tó níjẹ́ làmí àtọ́ lò sí pé oláwọn ikọ̀ àti fún wọ́n tó ní tíra bóyá tíra ń pọ̀ lọ́dọ̀ ẹ fẹ́lò mi wọ́n tó ní jáàbù fún yàn àbáwọn mi akọ ní ẹnu gbé bí akọ síbi ìfẹ́ lò má fi ṣètọrẹ àánú fáwọn mọ́lá tí wọ́n àsìkò yìí àsìkò sọ́dọ̀tọ̀ bákan náà ni eléyìí ó ní àwọn iṣẹ́ olóore tá a ṣe ní àsìkò mẹ́wàá yìí àtàwọn míì tábàmà bí kìrààtul Qur'an àti àfikàrò oníranran káṣí náfìlà ibadallah abọ́sórí agbami ahamiyatu Eidul Adha kí ni pàtàkì ọdún léyà tí wọ́n ní kí awò ìtọ́jú pé tọ́jú máa wa tọ́ni pàfẹ́ ṣe kí ni àdájọ́ tó tí àtẹ̀ṣe tó pé ọdún ilé yàtà ń sọ yìí náà idul adaha ọdún ìdúrà in tó gbajúmọ̀ nínú gbólóhùn ọdún ká sọ pé ọdún iléyà ọdún iléyà tó bá sọ fún yẹn nílẹ̀ yorùbá tó sọ pé ọdún iléyà kò ní sí gbọ́yé àbí yóò sí gbọ́yé idul adaha ọdún ìdúrà ọdún àníbà in tó yí àwọn èèyàn tí ó lè nìka pé ní kí ni ọdún iléyà idul adaha tàǹkọ̀ yìí kí ni àgbọ́yé wa lórí rẹ̀ eléyà ńlá ti máa ṣe tẹ̀jìdídu ìrara ẹni létí lórí àwọn akíníwọ̀n bó jẹ́ pé àsìkò yìí ó bọ́ sínú mẹ́wàá àkọ́kọ́ tá à ń sọ fún wa wípé ó ní ọlá jùlọ nínú àwọn ọjọ́ ilé ayé ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ látòrí ọ̀kan nínú àwọn òjíṣẹ́ náà anábì Ibrahim aleyhi salatu wa salam àti ọmọ rẹ̀ tí ń ṣe ànábì wa Ismail alayhi masalatu wa salam ọlọ́mọ àdìkẹ́lá kó yọnu sí àwọn méjèèjì ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ tó kún wa máa dé lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ọdún tẹ̀ ń ṣe yìí gan kí ni tó kí ni ẹ̀kàn sáà ń ṣe ni àkàlùkọ́ ẹ̀sẹ̀rẹ̀ ni kí lẹ́ fi ń ṣe a ẹni tó máa ń yan gàn ní wá lórí àwọn nǹkan tó máa bàdìkì látó fi sàánú wa kò sí nǹkan tá a ṣe àti ká ṣe kí ni kárí ìtọ́ka fún nǹkan náà ẹni kí lóyìn báyìí kó lọ sí súrátù sọ́fà súrátù sọ́fà súrà ẹlẹ́ẹ̀kẹ́ lónú alukur'an súrà thirty seven súrà thirty seven kálọ́gbé láti àyà one hundred and twelve àti àyà one hundred and two tó fi dé one hundred and twelve àárín ìṣẹ̀lẹ̀ yìí nínú ẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́ọ̀bà nìkọ́lá ó sọ̀lá tẹ̀lé náà láàrin anabi ibrahim alayhi salatu wa salam anabi ibrahim ni a máa gbogbo wa ẹnu kò lórí pé ó ní bàbá àgbàgbọ́ látara àwọn iṣẹ́ ní èrè mèrè tọ́nà ọba àlìkẹ́lá tó fi òjíṣẹ́ náà báyìí tó fi ṣe látara àwọn àdánwò ńláńlá tọ́nà ọba àlìkẹ́lá tó fi dán anabi ibrahim alayhi salatu tó fi dán wò ẹ̀ lọ́nu suratul baqara ọlọ́ni wà yí dípítà láì bọ̀rọ̀ ìmọ̀ rọ́bùhù bí kẹlìmáàtìn fàtàmàhùnà kọ́ọ̀lá ìní já ìlú kàlínáàsì ìmáàmàn kọ́ọ̀lá wà mí lórí yẹtì kọ́ọ̀lá láyà náà lu ahadi zọ́ọ̀lìmí ní sọ́ọ̀tù ìbákọ́ra ọlọ́ni wà yí dípítà láì bọ̀rọ̀ ìmọ̀ rọ́bùhù bí kẹlìmáàtìn ẹ̀rọ tí gbàtà wọ ọlọ́run bá tá a dá Ibrahim wò pẹ̀lú ọ̀rọ̀ kan ọ̀rọ̀ wo fatamahunna ọlọ́run lórí ìdánwò àdánwò tá a gbé fún yẹn ó yege pẹ̀lú ẹ̀ ọlọ́run ni torí pé ó yege kọ́ọ̀lẹ̀ ìnìjà ìlú kẹrin náà ti ìmáàmà ọlọ́run ni a látara yege tó yege lórí àwọn ìdánwò tá a fún ẹ̀yìn aṣọ ẹ̀dì aṣíwájú fún àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn. iṣẹ́ ni ànábì Ibrahim alayhi salatu wa salam iṣẹ́ ló ṣe débẹ̀ iṣẹ́ ló ṣe débẹ̀ tó fi gba ráǹkì níwájú ọlọ́run àwọn àfáàjì oyé wa tọ́lọ́wọ́n bá alikẹ́ bá ń dún onígbàgbọ́ òdodo wò ọlọ́fẹ́ ṣe kí ni ó fẹ́ fi fún ní ráǹkì sí ni ìwọ́n tó ti rí tí wàhálà ti wá pọ̀ à wàhálà ti o à ebi yìí ti fẹ́ pọ̀ ju mi o àbú ẹ̀wọ̀ ẹ̀ díkà àdó mọ̀ ṣe bí àwọn àbókì nínú ẹ̀ ṣe ń ṣe à akọ̀ràn kó mu la ẹ farabalẹ̀ kò sẹ́ni kankan tọ́lọ́ ọba àlùkò lóhùn ṣòro fún láyé yorùbá ní kò sẹ́ni tọ́lọ́ òun ò ṣòro fún àtẹ́ni tó bá ní tòun ò tó lókù aláìmoore èèyàn náà máa ń pè bẹ́ẹ̀ ọlọ́run bá ní kí láti parí ìdẹ̀ra ìdẹ̀kùn ẹ̀ lé lórí pàtàkì jùlọ tó tún wá ṣe wá ní mùsùlùmí ìṣe wá ní mùsùlùmí yẹn ilé ńláńlá ni ká má yọ ayọ̀ pọ̀ra lórí ẹ̀ ọlọ́ba àlekíọ́lá dán ànábì Ibrahim alayhi salatu wa salam ọlọ́ba àlekíọ́lá dán ẹ wò látara àdéhùn yìí náà àárín àwọn olùfẹ́ bọ́lọ́lọ́ọ̀ba àlekíọ́lá ti òjíṣẹ́ ọlọ́ọ̀ba yìí sí ó yege jáde láàrin wọn bàbá rẹ̀ ló jẹ́ ọ̀gá pátápátá fún àwọn agbére tó fi ń ṣe òòṣà wọn òjíṣẹ́ ọlọ́run tó ti bẹ́ẹ̀ náà ó dá ọlọ́run bá àlìkíọ́lá mọ̀ ó wá ọlọ́run bá àlìkíọ́lá ó sì jìnnà sí gbogbo ọ̀tà tí wọ́n ń ṣe lára tí wọ́n fẹ́ fìyà jẹ wọ́n dá mẹ́jọ wọ́n ju ànábì Ibrahim alayhi salatu wasalam wọ́n jù sínú náà àdéhùn ọlọ́run bá àlìkíọ́lá lélẹ́yìí fò ọlọ́run bá tí wọ́n jù sínú náà kí ni táwọn ọlọ́run bá àlìkíọ́lá ta sọ fún ọlọ́run ni qulna ya naru. كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناه من الأخفرين ọlọ́ni apainá láti pé ìrẹ́ ẹ̀ná kú ní bábàn bí nǹkan tí wà tútù wà sàlámàn kò ju nǹkan àlàáfíà alá Ibrahim fún Ibrahim bàtí àwọn afọ́nitẹ́ ti kan ń sàlàyé inú ọ̀rọ̀ yìí wọ́n ní gbọ́nà tọ́nà bàríkẹ́ lánàá fún náà lásìkò yẹn ọlọ́ni kú ní bábàn bí nǹkan tí ó tutù wọ́n ní iná wa di ìgbà tó ju anábì Ibrahim sínú náà iná wa di nǹkan tó tutù débi wípé ọlọ́run tètè fi gbólóhùn kejì kún pé wà sàlámà ó wá di nǹkan àlàáfíà nítorí pé tọ́lọ́wọ́ bá fi sàlámù sí tútù tí yóò bá tún ṣe anábì Ibrahim léṣe wọ́n ní nínú asaru kan wọ́n ní amọ̀jáde lẹ́nu anábì Ibrahim pé gbogbo ọjọ́ ilé ayé òun àsìkò tó ń gbádùn jùlọ òun àsìkò tó ń wà nínú náà àsìkò tó ń ṣe kí ni tó ń wà nínú ilé yẹn lòún gbádùn jùlọ kó dáadáa dípò mọ́ jáde inú ẹ̀ mọ́ kó ló wo pẹ̀lú òun tó kù nínú iná náà ẹ̀wọ̀n a ṣe àdánwò ní ayé kan kí ni ọlọ́run yí padà sí fún ọlọ́run yí sí sàlámù fún ọlọ́run ni wọ́n pèsè pèrò pẹ̀lú so irú àdánwò nìyẹn lọ nìwọ ń kojú lónìí tọ́lọ́wọ́n bá àríkẹ́ lọ́wọ́ kápá ẹ̀ tí wọ́n wá sọ̀rọ̀ ìdìdàkudà ẹni tọ́lọ́wọ́n bá àríkẹ́ bá ṣe lẹ́yìn fún oní ẹni ta ni ànábì Ibrahim alayhi salatu wa salam pápánbáàdì nínú àdánwò tọ́lọ́wọ́n bá àríkẹ́ látúwájú ṣe fún onígbà tọ́lọ́ kò tètè bímọ ìgbà tí ó padà bímọ ó ṣe pẹ́ẹ́pẹ́ tí tọ́lọ́wọ́n bá àríkẹ́ lájogún ọmọ fún un ẹlọ́ni sóràtù sọ́fà yìí sóràtù sọ́fà àyà thirty seven ọlọ́ọ̀bà nìkẹ́lá ní sàlámà bàlàdà máa ń sáàyè kọ́ọ̀lẹ̀ ya bunayya inni àrọ́ fílmà náà ní anni asba'uk fanzur maza taro kọ́ọ̀lẹ̀ ya abat if'al ma tu'mar satajiduni insha Allah min as-sabirin ọlọ́ọ̀ni sàlámà bàlàdà máa ń ìgbà tó ti pé ọmọ rẹ̀ yí wá dàgbà sálọ́mọ rẹ̀ yẹn Ismail torí pé fàǹfà ń bẹ àwọn Yahudi náà ń kílómù wípé Ishaq ni àmọ́ náà balikọ́lá yanjú ọ̀rọ̀ yìí fún wa ní alukur'an àárí tọ́nà balikọ́lá ti padà yanjú ẹ̀ nínú súra yìí náà ọlọ́run nígbà tọ́mọ yìí dàgbà pẹ̀lú ẹ̀ tó di pé òun náà tójú bó ń rìn wọ́n jọ ń ya abunayya òjíṣẹ́ ọlọ́run Ibrahim wá sọ fún mi pé eré ọmọ mi ìní àárọ̀ fílmà náà ní àní àtìgbà òkú à mo máa rí lójú àlá mi wípé mò ń du ẹ̀ sanzori máa dà tarọ̀ à ah, wòye sí tí mo rí yìí nínú ìran mi ó sọ fún mi wípé òun rí lójú àlá wípé òun du láti fi ṣe ìjọsìn fọlọ́ ó wá bèèrè lọ́nà pé sanzori tarọ̀ à ah, kí ló rí sí tí mo rí yìí. májẹ̀mú kan bẹ májẹ̀mú tó bẹ ni wípé aláwọn òjíṣẹ́ ọlọ́run wà wà náà lọ sọ pé nígbà mo sùn tí mo lálàá mo wá sí ọlọ́run fún ìgbà tí méjì à yẹn wo n títí o kì í ṣe sallallahu alayhi wa ta a bá lálà dáadáa eléyìí látọ̀dọ̀ ọlọ́run alhamdulillah tó bá lálà burúkú látọ̀dọ̀ ṣàìtọ́nù ni má bẹ̀rù má sọ̀rọ̀ dìdàkudà aláfẹ́ lòmí ìdàkudà ní tó ń torí àlá tó láyé bẹ̀ tó máa tojú wọlé káàkiri eléyìí ò bọ̀ rí bẹ́ẹ̀ òṣèlú ni tá a bá lálà burúkú nafzu mina ṣàìtọ́n ìmí ti ṣàìtọ́nù ni tó fẹ́ dààmú wa màmá la àwọn òjíṣẹ́ ọjọ́ pé alátàwọn òjíṣẹ́ bá lá ó ń bẹ nínú ọ̀nà tá a ń gbà ṣe kí ni tá à ń gbà fún wọn ní wáàyí. tó ilé ló ṣẹlẹ̀ sí arábí Ibrahim aleyhi salatu wa salam ó wá ń sọ fún ọmọ rẹ̀ Ismail pé a ah, mo rí lójú àlá pé mo ṣe kí ni mo du ẹmu fẹ́ ṣèjọsìn fọlọ́ charles mazà tarọ̀ wọ́n tí mo rí yìí kí ló rí sí kí lè sì ti ọmọ rẹ fún bàbá rẹ. kọ́ọ̀dà ya habat ó ní ìrẹ́ bàbá mi if alma tó mari ṣe ń tọ́lọ̀ wọn bá ní kí ọ látọ̀ pàyẹ́ láṣẹ satajiduni insha Allahu minas sabirin pẹ̀lú ògo ọlọ́run á bá mi lẹ́ni tó ṣe sùúrù mi ò ní já pátá pẹ̀lú òfin ọlọ́run kúrò àti ọlọ́run in tó ṣẹlẹ̀ sí bàbá àtọmọ òlélẹ̀ ọlọ́run àníkẹ́lá tẹ̀síwájú nínú ayé àtútẹ̀lé ọlọ́run ní falamma aslama wàtàlá òlè jàdí nígbà tó ní pé àwọn méjèèjì ju wọ́jú tẹ́lẹ̀ fọ́lọ́run ọba àlékè ọlá tí wọ́n ṣe tá àti gbé òfin ọlọ́run jáde wàlá òlè jàdí ọwọ́ gbé ànábì Ismaili ibrahim anabi ibrahim ó wá dojú anabi ismail ó dojú ẹ̀ kọ́lẹ̀ láti ṣe kí ni láti du ọlọ́run ní wàhánà dẹ̀yìnà òun àyà ibrahim àwọn náà bá àríkẹ́ọ́lá àwa kegbe pé ah iye ibrahim kọ́tọ̀dá tàrúyà ó ti mú àlá rẹ̀ ṣẹ lótìtọ́ àti lódodo inna kadhalika méjì sí ní báyìí làwọn ọlọ́run bá ní kíọ́lá la máa ń pẹ̀rẹ̀ fáwọn tó bá ṣe dáadáa inna hadha la huwa al-bala'u ìta gbẹ́kẹ̀ yìí àdánwò ńláńlá ni táwọn yìí ti pé ṣé wàá lọ́ràn kìíní àbò nílé ṣe ó wá gbìyànjú ṣe à fànàdínà ù bìzídì in azim àwa rọ́pò ọmọ rẹ̀ ta ní kó pa yẹ àwa rọ́pò rẹ̀ pẹ̀lú kínu pẹ̀lú ẹran wàtàràkìlẹ̀ alẹ́ yìí fi àkèrè wàfàdẹ́yìnà òbèzìdì ìnàzí arọ́pò ọmọ ta ní kó pa àti ẹran kan àti dógò ìrọ́pò ọmọ náà watarakna alayhi fil akharin àwa jẹ́ kí ọ̀rọ̀ dáadáa tánàbí ibrahim tó ṣe ajé kó máa ṣe àtẹ́bọ́kù sórí àwọn àrọ́mọdọ́mọ tí wọ́n lè máa rántí ẹ̀ lórí kíni lórí ohun tó ṣe yìí ọlọ́ni sàlámù nàlà ibrahim aláti ọlọ́run kó máa bá ibrahim kazalika najzil muhsinin báyìí la ṣe máa ń san ẹ̀san fún àwọn ẹni rẹ̀ innahu min ibadina nínú àwọn sí àwọn ọlọ́run ni wàbàṣàrnáhù bí ìsáàkì nàbíyà mìíràn sọ̀lẹ̀hìn àwa fún níro ìsáàkì ní dẹ̀yìndẹ̀yìn àwa fún níro ìsáàkì tí ó mọ jẹ́ òjíṣẹ́ ọlọ́run nínú àwọn ẹni rẹ̀ eléyìí ni ìtẹ̀ntẹ́lọ́ tún sọ fún wa nínú alukur'an ọlọ́run ló sàlàyé tẹ̀síìr káàkiri wọ́n sọ yahudi wọ́n yí kiri ọ̀nà wa sọ sílẹ̀ pé ibi sọlọ́mọ bálàgà máa hù sáàyà nígbà tí ọmọ yẹn tó dàgbà pẹ̀lú rẹ̀ àwọn ni ọmọ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ lásìkò gbà náà tó dàgbà pẹ̀lú rẹ̀ torí pé Ismail nígbà tó yá ìyàwó Hajar eh, ó gbé ìrìn àjò lọ sí Maka tó wá ku Zara ìyàwó àdéhùn tí ò kí ni tí ò sí ìbímọ fún tabawo ìtàn yẹn a pé ọmọ ọ̀dọ̀ ànábì Ibrahim lọ́lọ́run balẹ̀ kẹlẹ́ kẹlẹ́ àkókò ṣe kí ni kò bímọ tó yàwó tí ẹ tilẹ̀ yìí ò tí ṣe kí ni kò tí ìrọmọ bí wọ́n padà ṣe kí ló bá wọn méjì ṣe ìrìn àjò wọ́n lọ sí ìlú Mẹ́kà wọ́n lọ dúró síbẹ̀ eléyìí ni àwọn ìṣẹ̀lẹ̀ tó padà ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tàwáfù ni ìṣẹ̀lẹ̀ sáyù um, ni tàfà àti márùwà ìbílẹ̀ ìbẹ̀ náà ló ti ṣẹlẹ̀ so ọlọ́ọ̀ni dẹ̀yìn dẹ̀yìn apadà wá ṣe kí ni a tún jogún ọmọ mi fún òun ní kí ni ìsáàkọ́ náà dárúkọ ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú alukur'an ọ̀dà ṣàrùnáhù bí ìsáàkìm nàbí yẹn nínú sọ̀lẹ́hìn ọlọ́ọ̀ni àwa fún níro ọmọ kan tí ó jẹ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọmọ rẹ̀ tó ṣe ishaq. tó ní tí wọ́n lọ́wọ́ kí ni ìpìlẹ̀ tá à ń ṣe yìí àwọn ní torí pé ń bẹ nínú àwọn tẹ̀rí tí àwọn tí kò mùsùlùmí yẹ àwọn kan máa da wọn ló pẹ́gà ní wọn wọ́n máa ń dú ẹ̀ bẹ̀rẹ̀ wọn pé ta ni wọ́n ń dú ẹ̀ràn yẹn fún wọ́n máa sọ bẹ́ẹ̀. ìbádàlá nínú ẹ̀kọ́ wo la rí kọ́ nínú ọ̀rọ̀ ìtànàbí Ibrahim alayhi salatu wa salam ẹ̀kọ́ àkọ́kọ́ òní àtẹ̀sílímù wal inqiyad lil awamirillah ìjuwọ́jú ẹlẹ́ fún òfin ọlọ́wọ́n bá ní kí láàṣẹ rẹ̀ tó bá pa wá gbogbo ẹni tó ń tó bá pèrè ẹ̀ ní mùsùlùmí tí ò bá ti rí ẹ̀mí ẹ̀jà lógun débi pé tí wọ́n sọ ní kọ́ọ̀lá ńlá ìtọ́nà ọba àríkíọ́lá sọ ni kọ́ọ̀lá rọ̀fún ìtì oríṣẹ́ ọlọ́ọ̀ba àríkíọ́lá sọ nílé tí ò tí ì rí ìfẹ́ inú rẹ̀ tẹ̀ mọ́lẹ̀ débi pé àti ọlọ́ọ̀ba àríkíọ́lá ni kó máa lékè lẹ́mìí rẹ̀ àárú èèyàn báyìí iṣẹ́ ti ń bẹ lọ́rùn rẹ̀ kó gbìyànjú wàlàùsọ̀là wàlàùsọ̀ kódà kó máa kírun kó máa gbàwẹ̀ ó sì gbọ́dọ̀ ṣiṣẹ́ lágbègbè eléyìí táwọn òjíṣẹ́ ọlọ́run bá yìí tó ṣe ọlọ́run bá fún lálàlá ó dẹ̀ lálà pé òun du ọmọ ó dẹ̀ kọ́ fọ́mọ̀ ẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ bó ti juwọ́lẹ̀ lọ́mọ ẹ̀ náà ṣe kíni lọ́mọ ẹ̀ náà juwọ́lẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a rí lágbè àsọdú alẹ́ àtọ́ àtìlá. ìṣẹ̀lẹ̀ anábì Ibrahim alayhi salatu àti Ismail ìṣẹ̀lẹ̀ méjì jẹ́ kó tọ́ka fún wa ó jẹ́ àárín kan lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí wípé gbogbo ẹni tí bá rí ìlànà ọlọ́run ojú ọ̀nà ọlọ́run táǹtọ̀ yìí lẹ́yàbú dàmínà sọ́dọ̀ abọ̀rọ̀ kó ìtàǹpẹ̀ ní sùúrù abọ̀rọ̀ kó papọ̀ mọ́ ẹrù wa abọ̀rọ̀ lè ṣe sùúrù torí pé ń tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe tí ó máa wọ̀nyí náà lójú láti ṣe àmọ́ ẹ̀ lè ṣe kí ni ẹ̀ lè bá wọn ṣe. àwọn nǹkan mi ò ní lára ẹbọ̀rọ̀ tuntun ni ẹbọ̀rọ̀ lè ṣe sùúrù lórí ẹ̀ gbogbo ẹni tó bá lè ṣe sùúrù kò lè tẹ̀lé òfin ọlọ́run àtọ́bùrọ̀ náà tọ́ àtìlá nítorí wọn kọ́ búra bẹ́ẹ̀ ni pé ya abat ifa alimatu maru tẹ̀tẹ́ bidú ni iṣẹ́ ọlọ́run ni wọ́n sọ̀rọ̀ rí ṣé tó máa balẹ̀ láyẹn pa ẹ́ láṣẹ wàá bá mi lórí tó sùúrù sùúrù nìyẹn lè fi tẹ̀lé òfin ọlọ́run ẹni kò ní lọ kí òun ṣubú ìzúrí àásùrì mọ́gìrìbì ṣáì ìwé ẹ̀lẹ́tẹ̀ ní kò ẹ̀wò ẹ̀yà kájọ gbé ọ̀pá pẹ̀járe àni àkíkọ̀ ló ń jọ lọ́wọ́n bá lójú sọ pé ìṣàbòsí ni. so kíkọ́ nínú ìtàn Ànábì Ibrahim àti Ismail pé a ń láti jẹ́ ní sùúrù èèyàn a gbọ́dọ̀ fi sùúrù báwọn èèyàn lò abọ́dọ̀ fi sùúrù lò pẹ̀lú ọlọ́run màníkẹ́lọ́ba tó dá lórí kíni lórí àwọn àṣẹ tó pa wá bákan náà àtẹ̀dìṣẹ̀yà abọ́dọ̀ ṣetán àti ṣe kíni àti lè sacrifice kò sí ntẹ́yẹ ní tí ò bọ̀rọ̀ lè jù ú lẹ̀ fọlọ́wọ́n ọba ọba àlékè ọlá láti lè fi tòjọ́ ti fún. eléyìí tí wọ́n ń ní àtẹ́díṣíyà sacrifice ẹni tí bá lè ṣe sacrifice kò lè ṣe kí kò ní lè ṣe ẹ̀sìn ẹ̀wọ̀n tẹ̀lé bí wọn pé a ah, owó ni màá fi wọ mọ́tò wá sí ibà yìí o a ah, láti fẹ́ wo owó tí màá jẹ́ kúkú lọ́ọ́ fi jẹun kò ṣe tí kíni kò ṣe tán àti lè ṣe àtẹ̀dẹ́yà kò lè ṣe sacrifice àní kò fi tọwọ́ ẹlẹ́ kó gba tọ́lọ́run bá lékè ọlá ìyẹn láti ṣe kíni ó ń láti lè ṣe ń tà ń pè ní àtẹ̀dẹ́yà sacrifice náà láti lè ju ti ọwọ́ ẹ lẹ̀ kó lè gbẹ ìtọ́nà ọ̀bàníkẹ́lá tó pa á láṣẹ lé lórí torí pé ọlọ́run ọ̀bàníkẹ́lá náà lọ́ba tó dáa fún eléyìí ó jẹ́ nínú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ bákan náà wọ́n ní ní ọ̀kan nínú àwọn ẹ̀kọ́ tá a nínú ìtẹ̀mí anabi ibrahim àti ismail ó náà ní ìyáwó súnà sayyidina ibrahim àwọn yẹ ìlànà anabiwa ibrahim alayhi salatu wa salam lórí kíni lórí ẹran tọ́lọ́ọ̀bà àlekèlá tó pọ̀ ọmọ rẹ̀ tó dú torí pé tọ́lọ́ọ̀bà àlekèlá sọ fún wa ni wípé wa tarakna alayhi fil akhirin fil akhirin ìlànà rẹ̀ yìí àwa fi ilẹ̀ fáwọn tí ó máa bọ̀ lẹ́yìn rẹ̀ kí wọ́n lè bá a máa rántí rẹ̀ so ìlànà àrẹ́bí Ibrahim alayhi salatu wa salam òun làwa náà ṣe kí ni à ń ṣe láti tún ṣe gbogbo gbàkígbà fún àtọ̀kọ̀ pé ọdún ìdúnadé ọdún iléyà ìlànà yìí là ń ṣe kí ni ìlànà yìí òun là ń yè eléyìí tó ṣe pàtàkì fún wa ni ọlọ́run àti kẹrẹ fún mi sùràtù hajj ọlọ́run yá ayọ́ lẹ́dínà àmọ́nù mo kàn ń gbà gbódodo irkaw ẹrú fọlọ́wọ́ jùdù ẹ forí balẹ̀ fún wa àbúdò rọ̀bátùm ẹjọ́ ti fún ọba yìí làálẹ́kùn wọ́n fàánù lìkọ́yì ẹ wá máa ṣe dára lẹ́kùn tó fi hàn kẹ́lẹ́ bá jèrè wọ́n já ìdù fi láì àkọ́jù hàdí ẹ gbìyànjú ẹ sapá fàṣẹ sí ojú ọ̀nà ọlọ́run ọba wẹ̀ṣtàbákùn ọlọ́ọ̀bà àkíọ́lá ló ti àtúní lẹ́tà fún yín wọ́mọ jáde alaykum fi dín ìnùnú harrod àwọn ọlọ́ọ̀bà àkíọ́lá àfi kíní kan ní lára nínú ẹ̀sìn tá a fún yín mílátà àbíkùn ibrahim eléyìí ni ojú ọ̀nà bàbá ńlá ní ànábì ibrahim ìsàmákùn mùsùlùmí náà mi kọ́ bùnú ọ̀fìn hàdà eléyìí lọ́ba àkíọ́lá ti sọ yín ní mùsùlùmí láti gbà tó ti pẹ́ síwájú. Si láti ìgbà tó ti pẹ́ ìlànà tá ń yìí ìlànà àwọn ẹni ìsíwájú wa ni nínú ọdún ìbúra táàdúra fún ọlọ́run ọba ọba àlìkẹ́ọ́lá ìbádàlá eléyìí ó wa pàtàkì ìtàǹtò rẹ̀ ṣe ọdún léyà ọdún tàlàǹdúra lọ́wọ́ pé ọdún tẹ́ mọ́ ń kí ló tẹ́ fi ṣe a lè tọ́ka wọn sínú alukur'an pé àkọ́kọ́ ìlànà ọlọ́wọ́n bá lékè ọlá lórí àwọn òjíṣẹ́ síwájú ni tọ́mátà jíṣẹ́ náà ní àrẹ́bíwá Ibrahim aleyhisselatu wasalam ibẹ̀ ló wà eléńbẹ́nu alukur'an suratu sọ́fà ẹlọ́ka fún wọn láti àyà one hundred and two dé one hundred and twelve báyìí bó ṣe fìlànà yìí lẹ̀ òun náà ni àrẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam àrẹ́bí náà gbà ó dẹ̀ kọ́ wa níṣe eléyìí náà làá mọ̀ ṣe títí tí ilé yóò fi parẹ́ eléyìí nínú ọ̀nà tí ń gbà dáhùn èèyàn lónìí lé pàtàkì ọjọ́ yìí a rí àwọn ẹ̀kọ́ tí ọjọ́ yìí tó ṣe kí ni tó kì sí wa gẹ́gẹ́ bí mùsùlùmí ẹgbẹ́ àbẹ̀là àwọn àdájọ́ wo òun ló wá so mọ́ ẹran tá a ní ká dú àti ọdún tá a ṣe àti àwọn ìgbà tó rọgbà yíká àsìkò yìí eléyìí ni àkámu wà áwùn àrábù al ẹran tá a ní ká dú àwọn ọ̀dájọ́ tó rọ̀ mọ́ ọdún tá a ní ká ṣe àwọn ọ̀dájọ́ tó rọ̀ mọ́ ọdún báwo la ṣe ń ṣe ìbádàlá tó ń pè àsìkò yìí àsìkò tá a fẹ́ fi wá ojú rí ọlọ́run ni tó bùkátà tó fẹ́ ká ṣe kí ni kákẹ́kọ̀ọ́ ń pẹ̀ kìí ti kákàn dídé mú ẹran ká fẹ́ràn mọ́lẹ̀ a ò rí ẹran yẹn gbójú tóbi ní ta ló ní wàláì ní mú lẹ́ran yẹn láti gbogbo àdúgbò tó fi dókè dé kò sí ẹran tó ní gbogbo agúgù yìí <laughs> ẹran mi tóbi bàjẹ́bàjẹ́ tó bá gba ẹran mú olè lù ṣeléṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ọ̀nà táwọn yẹn ṣé ń ta ní ká torí ẹ̀ ṣe ọdún ìlélẹ́yìn kàlá kìí ṣe torí ẹ̀ ìyẹn lárúbọ̀ mọ̀ nípa àwọn ẹ̀kọ́ tó gbà yíká ẹran tàbí ká pa abọ̀rọ̀ nímọ̀ nípa àwọn ẹ̀kọ́ tó rọ̀gbà yíká àwọn tá a fẹ́ pẹ̀rẹ̀ bákan náà àwọn ẹ̀kọ́ tá a fi ń bá ọdún ta ní ká ṣe ẹ̀kọ́ tá a fi bá a lò torí pé ọlọ́run balikẹ́lá tó jogún fún wa ni eléyìí ni ó ti ká mú látòrí ṣùrùtù alimọ̀dáhì alimọ̀dáhì òun ni ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ gbogbo ẹni tó ń dáná ọba àlìkẹ́lá ó tó bá jogún fún tọ́lọ́ ọba àlìkẹ́lá fún ní kápá àti pẹran àwọn mọ́jàmú ń bẹ fúrú àwọn èèyàn báyìí eléyìí ni irúfẹ́ ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀rọ̀ tán wa sọ̀rọ̀ ṣòrútù àlùmọ̀dáhùn kí àwọn mọ́jàmú tó de gbogbo ẹni tó fẹ́ pẹran nínú àwọn mọ́jàmú yìí àkọ́kọ́ òun náà ní pé àǹtẹ̀kùn náà ní yẹtù náà sì yí bí àyìn yẹtà kọ́ ila Allah subhanahu wa ta'ala májẹ̀mú àkọ́kọ́ gbogbo ohun tó fẹ́ pẹ̀ràn ó bọ̀rọ̀ máa bẹ láyìn àwọn wípé ẹran tí mo fẹ́ pa yìí mo fẹ́ pa taqarruban ila Allah subhanahu wa ta'ala mo fẹ́ pa lẹ́ni tó ṣe pé mo fi wá ojú rí ọlọ́wọ́n ọba ọba àlekè ọlá واتباع سنة رسول الله صلى الله عليه وسلم أعطني تليل سنة نبوة محمد صلى الله عليه وسلم gbogbo ẹnikẹ́ni tó máa fẹ́ pẹ̀rẹ̀ àní ọ̀túnbọ̀ máa bẹ lẹ́mìí wọn ni wípé àwọn fẹ́ pẹ̀rẹ̀ yìí nítorí àṣẹ ọlọ́wọ́n bá ní kíọ́lá ìjọsìn náà fẹ́ fi ẹran yìí náà fẹ́ fi ṣe. nǹkan ní ọ̀bọ̀rọ̀ máa bẹ nínú gbáyà wa ẹ àti wá gbọ́ pé ẹ bàbá alágbẹ́jẹ́ mi ò pẹ̀rẹ̀ a ti wá gbọ́ ẹ́ àwọn tó ṣe wípé àwọn ni láńlọ́ọ̀dù kínní sí pé àwọn ni mọ́gàjì ìlú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóye ọlọ́run màjẹ́ kẹ́ ẹnu rẹ̀ ń tẹ́lẹ̀ kódà nínú ta gbọ́ mo ti rí dẹ́rẹ̀ kan sọ pé kí ló dẹ̀ ti pẹ̀ràn à ó ní gbìyànjú kọ́lọ̀ ń jẹ́ kó ń ní tán ni o tó tó ń gbọ́ ni wípé ẹni tó bá ti ń pẹ̀ràn kò gbọ́dọ̀ ṣọ́ọ̀pù àti ẹni pẹ̀ràn yẹn tí ò bá pẹ̀ràn yẹn mọ́ à aburú ńláńlá ni fún un nítorí ẹ̀mọ́ pé à ẹnu ọ̀bẹ ò gbọ́dọ̀ sílẹ̀ ta ló sọ rú ilé ìyẹn kó nítorí tọlọ́run o ẹran ta ní ká pa yìí ìyẹn bọ̀rọ̀ láàyè gbogbo ẹni tó ti fẹ́ pẹ̀lú pé òun fẹ́ fi ṣe ìfọlọ́run ni wọn náà bá sọ wọn pé ìdájọ́ tó ń bẹ lórí ẹran súnà tó mọ̀ àkàdà súnà tá kàn nípa nìyẹn ni pé súnà kan tó ṣe pé ó ń ṣe ọlọ́run òye má ṣe lẹ́yìn tẹ̀síwájú rà kèé sí ọ̀ràn yàn wá pé ọ̀rọ̀ yẹn dandan ní dandan fẹ́n tí ò rówó àfi kó tá àwọn owó kò lọ ṣe kí ni kò lọ ká àṣe bẹ́ẹ̀. torí pé ẹnu ta ní kàwáyé náà bàdí kìlọ́ sọ pé lẹ́yìn àná lẹ́láà lòhùnmù ha wàlá dìmà òhà wàlá kí yànà lòhù àtàkùrọ̀ mi kù. ọlọ́ni àwọn náà àbùkátà sí ẹ̀jẹ̀ ẹnu ta ní kẹpa yìí. àbùkátà fẹ́ràn ara ẹ̀rìn ta ní ẹ̀pa ẹ̀jẹ̀ rẹ̀ kò sí ní ta wọ̀láàkì ìyànlẹ́lu wọ́n tẹ́kùọ́ mìtò níta bùkátà sí náà ní ìpayọ ọlọ́run tá a ní kẹpẹrẹ náà ẹnì kan tún bẹ nínú àwọn ọ̀rọ̀ tá a sọ táwọn àwọn náà bàbá bàbá wa wọn ní òjò ní ọdún iléyà torí pé òjò yẹn yóò wá ṣe kí ni yóò wá kó àwọn ẹ̀jẹ̀ ẹran lọ. òjò sínú májẹ̀mú ọdún iléyá ọdún ilé adún òjò yẹn rọ̀ gan olọ́dún kan tí òjò rọ̀ ó yà pọ́dún tó kọjá òjò rọ̀ bẹ́ẹ̀ sì ni òjò tó rọ̀ yìí òjò rọ̀ láwọn àyè mi kó mọ̀ láwọn àyè mi pé àwọn àyè tó jò ti rọ̀ ní ọlọ́run pẹ́ran àti wọn àwọn tí ó rọ̀ ń bẹ̀ ń kọ́ àwọn wọn tẹ́lọ̀hùn tẹ́lọ̀hùn láìkí wọn ni àrí pé àhesọ ọ̀rọ̀ ìsọkúsọ lásán òun lélẹ́yìí ọlọ́run wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹran tá a ní ká pa òun ò ní jẹran bẹ́ẹ̀ lòun ò ní mújẹ òun tó bá mújẹmújẹ. walakin yanaluhu at-taqwa mi ìpayà ọlọ́run tẹ́ fi pẹran náà òun tá ṣe kí ni òun ní ta bùkátà sí pé a ní pẹran ó sì pẹran tábà pẹran náà tẹ́kí ra mọ́ fi ṣe tí wọ́n máa ń pin láàrin ara wa jẹ náà ni. sọ àwọn nínú àwọn tó ṣe pé àwọn tí èsè mùsùlùmí tí wọ́n ní àdì ọkàn burúkú yẹn rí à ẹ̀rọ rí wọ́n máa ka ẹ̀jẹ̀ ọmọ yẹn lẹ̀ wọ́n máa pẹ̀rẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ yẹn wàá pọ̀ gan ó lóòsà kan tí wọ́n ṣe wọ́n ní ẹ wá gbà rọ̀ òjò yẹn gbogbo ẹ̀jẹ̀ yẹn ó ń sàn lọ sí kàábà mi o kàábà wọn ni wọ́n àwọn tẹ́gì irọ́ wọ́n fúnra wọn. tá a pa àwa náà àwa náà tó ń tó bá àníyàn tó bọ̀rọ̀ máa bẹ́ pẹ̀lú wọn pé òun fẹ́ fi ṣe ìjọsìn fún ọlọ́run bá lè kí ọlá ọba tí ó dáhùn. ẹlẹ́ẹ̀kìrì anú ìdá dákàl ayé àmúláṣír lẹ́yà àkóso ṣàárí ìwà àbọ̀fìrì ìṣe à. gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ pẹran tó ní láníyàn pé òun pẹran irú àwọn èèyàn báyìí wọ́n ní àṣẹ ní súnà nínú àwọn ìlànà onífúrú èèyàn báyìí tó bá ti di ìgbà àkọ́kọ́ nínú ọjọ́ tó ṣe wípé ó jẹ́ ọjọ́ mẹ́wàá ọkọ nínú oṣù Dhul-Hijja títún níjà bá ti di ọjọ́ àkọ́kọ́ irú yẹn báyìí kò láǹfààní àti ṣe kíni àti gẹrun àti gé okanna àbí àti fá kankan nínú àwọn ọrùn ara rẹ̀ kò láǹfààní rẹ̀ mọ́ rárá. bóòlù ló ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àní sálàmà ànàbí sallallahu alaihi wasallam qala wọ́n ní ń ṣe eré sallallahu alaihi wasallam ní ìdá ó nígbà tí mẹ́wàá àkọ́kọ́ oṣù zòlíjà tó bá wọlé wà á rọ́ọ̀dà àdúkù máa ń yù dọ́ tẹ́nìkan ní pàṣírí tó fẹ́ pẹran fàlàyé amásítà ní ìṣàárí yìí wọ́dà ṣàárí yìí ṣe àn irú yẹn báyìí kò bára mú kankan kúrò nínú oorun ara rẹ̀ bẹ́ẹ̀ ni bọ̀rọ̀ mú kankan kúrò nínú àwọn ìkànnà lára rẹ̀ kò rọ̀ mú kankan kúrò ẹni tó fẹ́ pẹran kò láǹfààní àti kò láǹfààní àti kò láǹfààní àti fáwọn abíyá kò láǹfààní àti fáwọn abẹ́ bẹ́ẹ̀ ni ò láǹfààní àti gé kaná torí kíni afẹ́kùn máa bẹ ní ààyè tó pé pangiliti tó pé ó fẹ́ bẹ ní ipò mímọ́ láti lè fi ṣe láti fún ọba tó dáa àwọn míì ni àátú máa kọ́sẹ̀ pẹ̀lú àwọn tó ń bẹ ní ààjì torí pé gbogbo àwọn tó ń bẹ ní ààjì ìgbà tó bá ti gbé aṣọ ara mi gbogbo àwọn kí ti ṣe kí ni ó ti dèwọ̀ fún wọn wọn à lè gẹrun wọn wọn à lè gé ìkànnà wọn kódà àwọn àbọ̀rọ̀ bá nǹkan abẹ̀mí lásìkò náà tó má ti gbé aṣọ tó má ti gbé ara mi wọn tó ń pè ní ara mi ni pé tó má ti wọ aṣọ ara mi wọn àwọn obìnrin aṣọ ti wọn pẹ̀lú jìlbábò wọn sì kí ni wọ́n wọ̀ bẹ́ẹ̀ eléyìí wọ́n gbé ilé láti ní àyè nìkan tàbí wọ́n lè ṣe kìrọ́ọ̀nù ni wọ́n ti ṣáájú kìrọ́ọ̀nù ni àbáwọn tó lè ṣe tàmọ́tò ni gbogbo àwọn kìnìún ló ní ìdájọ́ wọ́n ní so àsìkò yìí afẹ́ ti ṣe déédéé àwọn tó wà ní hajj náà sí àwọn tó wà nílé àbá àwọn wọn ní ìdájọ́ yìí ló mú gbogbo àwọn ẹni tí wọ́n ti pé wọ́n fẹ́ pẹ̀ràn wọ́n náà tó ṣe pé wọ́n àfẹ́ pẹ̀rẹ́ ń kọ́ a jẹ́ pé ìdájọ́ òṣèké ni kò bá wọn wí ìmú àjọ bá wọn wípé wẹ́l mi rò wípé èèyàn kan wà nù wa tó bá láǹfààní ti pẹ̀ràn tí ò fẹ́ pẹ̀ràn àbí àmọ́ tó wà kù ní wípé agbára òfin àbí náà kí ní tó sọ fún wa pé lásìkò tá à ń bẹ nínú ẹ̀ títí dé àsìkò yẹn kò lè fagbára a jẹ́ pé nínú káà náà lè bá kó fún àgbà náà kí ẹ náà lá ní ẹ̀pọ̀ fẹ́ pẹ̀rẹ̀ wọ́n ti lá ní ẹ̀pọ̀ fẹ́ pẹ̀rẹ̀ lọ́dà kó dẹ̀ máa ṣe kí ni kó máa ṣiṣẹ́ tọ̀ àmọ́ àwọn tó ṣe pé wọ́n ń bẹ lábẹ́ èèyàn tó ṣe pé wọ́n pẹ̀rẹ̀ fún wọn ń kọ́ irú àwọn eléyìí ìdájọ́ yìí ò mú wọn irú obìnrin tó ń bẹ lórí abẹ́ ọkọ ọkọ ẹ̀ ní òpẹ̀rẹ̀ táwọn náà ní í ṣe kínní ìdájọ́ ìwò múru àmì wàhálì ńlá tó wọ́n ti pé oyin náà fẹ́ da pẹ̀ràn fúnra ẹ̀ ni àmọ́ pípẹ́ ẹran ọkọ ti ṣe kínní ó ti kó gbogbo wọn papọ̀ tó gbogbo àwọn tó bá fẹ́ pẹ̀ràn ní àsìkò yìí tó bá ti di gbọ̀dọ̀ yìí jẹ́ ọjọ́ àkọ́kọ́ wọn láǹfààní àti wọn kò ní ara wọn mọ́ bákan náà ní mọ́jẹ̀mú fún tó bá fẹ́ pẹ̀ràn o ní pé àsìkò tó fẹ́ pọ̀ rẹ̀ kó ṣe pé irú èèyàn báyìí ni ó pa ẹran rẹ̀ fúnra ẹ̀ kó ṣe pé irú èèyàn báyìí ló ṣe kí ni ó pa ẹran fúnra ẹ̀ wọ́n kì í pọ̀ ràn yàn a lè wà kálá iṣẹ́ yìí fún ẹlòmíì torí pé ẹlòmíì lójo ẹlòmíì lójo àfáà mi ò lè dá adìẹ pa adìẹ kò lè dá pa torí pé ẹlòmíì òun ò lè rẹ́jẹ̀ lóko mo mọ̀ ẹ̀kan tó pé tó bá ti ń gbóòórùn ẹ̀jẹ̀ báyìí ojú ò mọ̀ sú ni tó bá lè rẹ̀ ẹ̀jẹ̀ yẹn báyìí á dákú kò sí nǹkan kan tó ẹ fẹ́ fi wẹ̀ yóò dákú ni àmóbìnrin lẹni náà tó bẹ nínú ìṣe oríṣiríṣi bẹ́ẹ̀ nínú àdámọ́ arírú ẹ̀ náà nínú ọkùnrin ó ṣe pé ojo ni kò lè dádìí ẹ̀pa ámbìlì ń ta sí ẹran ẹ wàá gbé ọ̀bẹ sí lọ́rùn ẹ wà du a ah, ẹbí kan lẹ́gbà yẹn bẹ́ẹ̀ la nínú àwọn obìnrin wa tó ṣe pé wọ́n gbóyà gidi gan a ah, àwọn obìnrin máa sọ́rí o ògbólógbò ni wù mí o ah, yóò du ẹran yẹn kíákíá mọ̀ṣálá ṣùgbọ́n ní yóyojó àwọn máa dù àwọn obìnrin nílẹ̀ wà tí wọ́n láyà dáadáa sọ̀rọ̀ àmọ́ dẹ́dẹ̀ àdèmọ̀ fún wa ní àdámọ́ tọ̀tọ̀ tó ẹni tó fẹ́ pẹ́ ẹran afẹ́ ó tọ́ òun ló da àjọṣe pé òun ni ó du ẹrù yẹn fún rẹ̀ àmọ́ tó bá wà lè du ó lè wà kálẹ̀ èèyàn pé kó yan èèyàn kan kó bò ṣe kí ni kó bò ń dúró wọn ní tó wá tó fi ń da jù ní pé ẹni tó yàn kó bá du kó láti a rí nínú ẹgbẹ̀rún kan látọ̀dọ̀ ضاح آه. النبي صلى الله عليه وسلم بقبشين أملحين قرنين ذبحهما بيده وسمى وردر ووضع رجلاه على طائفيهما صعب يا عم مالكوني اوشي انا ادو انا فرعي قبشين ني انا بمجي املحين انا توشو ويكو اني اوفوشو توكبو akọ̀rọ̀lẹ́yìn ni oníwò ńláńlá méjì wọ́n ní dàdà áwùmá bìyẹ́dì ìtafẹ́ mú bẹ́ẹ̀ ni ó ń sọ ọlọ́run ó dú ẹrẹ yìí pẹ̀lú ta fúnra rẹ̀ ni eléyìí ṣe pàtàkì bákan náà wọ́n nínú májẹ̀mú tabaturi taari lára ẹni tó fẹ́ bí ẹrẹ òun wípé aláyọ̀ bí ṣéyìn án nílò sómi á wẹ̀jù lóbi ha ẹni tó dú ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ yìí kò bọ́rọ̀ tá nǹkan lára ẹrẹ rẹ̀

sí ẹni tó fẹ́ ṣe kí ni ẹni tó fẹ́ eléyìí ni àwọn ṣùrùt ìdájọ́ tó ń bẹ pẹ̀lú ẹni tó fẹ́ pẹran ìyẹn ni àlùmọ̀dáìyù ẹni tó fẹ́ pa ẹran tó ẹni tó fẹ́ pẹran àkọ́kọ́ ó bọ̀rọ̀ lánìyàn pé torí ọlọ́run ṣe fẹ́ pẹran òun ṣe nítorí nǹkan kan míì bákan náà irú èèyàn báyìí tí ìzòlè yíjà bá ti wọlé kò rọrọ̀ mú nǹkan kan kúrò lára rẹ̀ yálà àrùn ni àbí ìkànnà ni kò rọrọ̀ fáǹkan irú èèyàn báyìí afẹ́kọ́ sí ni kó pa ẹran yẹn fún rẹ̀ tó bá pa ẹran yẹn. kó a ní táwọn afá ti wọlé ní fámi ẹni tí ò ní kára tó lè jẹ́ pé ó mọ̀ pẹ́ tó ní lọ́wọ́ ni tó lè ya owó ẹran náà ẹni tó gbọ́n pẹ̀rọ ní ìdẹ̀ ló bí wọ́n fẹ́ gbowó ẹ̀kọ́ wá ń gbà tó lè ya owó kó fi ẹrọ rẹ láti dáwọ́ yẹn padà wọ́n ní bá aláìfi nígbà tó fi kíni tó ti ṣú ọ̀fun pé owó gbogbo òun dẹ̀ ṣe kíni òun ò dòwó ẹ̀rọ padà ó lè yáwó ó lè pèrè ó lè gbẹrẹ yẹn láwìn bá láìsí lóde òun àgbájú pé ó ti rí ẹ lọ́mọ̀ pé òun dà padà bákan yẹn tó fẹ́ pẹ̀rẹ̀ torí pé òun ló ń fi ọwọ́ ara òun ló fi pa ẹran náà kápò má ta nǹkan kan lára ẹran yìí eléyìí ni àwọn májẹ̀mú tó de ẹni tó fẹ́ pẹ̀rẹ̀ ó wá ku ẹran tá a fẹ́ pa ṣòro tu al-udhiya ó lè wá ní al-udhiya a lè pè ní al-idhiya kódà tó lè pè ní dọ̀háyá gbogbo àwọn orúkọ báyìí òun náà ló bá ọ̀rọ̀ yìí ló bá a lọ. lẹ́yìn bàbá ti mọ ẹni tó fẹ́ pẹran àwọn mọ́jẹ̀mú tó dé ó túmọ̀ sí pé ká tún mọ mọ́jẹ̀mú tó dé ẹran tá a fẹ́ pa náà torí pé níta ní ká pa yìí ìjọsìn la fẹ́ fi ṣe. ìtawá sì pè ní ìjọsìn ó ní àwọn ọ̀nà tó ń là kalẹ̀ fún akágbà ṣe báyìí ló bá ní àwọn mọ́jẹ̀mú tó dé ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí. agbègbè yìí náà nínú àwọn ọ̀nà kan tó ṣe wípé ààbọ̀rọ̀ kú ní kúra láláyìí lẹ́kọ̀ọ́ nípa eléyìí náà ni. fa shurutul awwal èyí tó jẹ́ mọ́jẹ̀mú àkọ́kọ́ ìlẹ́hùdìyà nínú ẹran tá a fẹ́ pa òun náà ni kó ṣe wípé àǹtẹ̀kù náà من بهيمة الأنعام المعروفة májẹ̀mú àkọ́kọ́ lórí ẹni tá a fẹ́ pa à ń tẹ̀kúnà min bahimatil an'am al-ma'rufa ìyẹn ni wípé ó jẹ́ wípé ẹran tó ń dawọ́ mẹ́rẹ̀ẹ̀rin délẹ̀ tí ó kìí ṣe ẹran àbìjàwara tó máa ń fa ẹran ní ìyá ni. ìròpẹ́ gbọ́ mi yé ẹran tó ń kápá bahimatul an'am àwọn ẹran wọn ni wọ́n ń pè ní bahimatul an'am òun làwọn ẹran tó ṣe wípé ẹran ọlọ́wọ́ mẹ́rin tó máa ń dọwọ́ mẹ́rin òun délẹ̀ tí wọ́n ń ṣe ẹran abìjàwàrà ẹran là ń pè ní ẹran ẹran tó ṣe pé ó máa ń jẹ ẹran míì yẹn àwọn ìgbà sọ pé carnivorous animal yẹn ni pé gbogbo ẹran tó bá ti ń jẹ ẹran míì kìí pẹ́ ẹran tàbí kí ni tàbí fi paléyà bákan náà wọ́n bọ̀rọ̀ jẹ́ ọ̀ràn lọ́wọ́ mẹ́rin kí ló tó fi rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ronú suratul hajj aya thirty four suratul hajj aya thirty four ọlọ́ọ̀bà nìkan náà ní ولكل أمة جعلنا منسكا ليذكر اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد fọ́lẹ̀hù àfìlímù wọ̀bá ṣírí mọ̀pẹ̀tẹ̀ ọlọ́ọ̀bà ní kẹlá ní wẹ̀líkúlẹ̀ òmẹ́tìn gbogbo wọn kọ̀ọ̀kan pátá jàálìnà máa ń tẹ̀ka gbogbo wọn pátápátá la fún ní ètò ọ̀nà ìṣe ìjọsìn wọn gbogbo wọn la fún ní ètò ọ̀nà àti ṣe ìjọsìn wọn àwọn ẹni wọ̀nyí nínú àwọn ọ̀ràn kọ̀ọ̀kan ta fún ní ètò bí wọ́n ṣe ń ṣe ìjọsìn ọlọ́ni ọ̀nà tá a fún wọn ìyẹn kúrò ismail láàyè kí wọ́n lè máa rántí orúkọ ọlọ́run àlẹ́mọ́ rọ̀dá kan lórí ń tó rọ̀ wọ́n lọ́rọ̀ ń tó tẹ̀ wọ́n lọ́rọ̀ nínú kí ni nígbà yìí mẹ́tìlá nìhan nínú àwọn ẹranko torí pé àwa la rọ àwọn ẹranko yìí fún wa tó a ṣe ìlànà ìjọsìn tó ṣe wípé wọ́n mọ̀ fi ṣèjọsìn fáwọn ọlọ́run nínú ìlànà ìjọsìn náà olóòlà ní kí wọ́n fi ẹran tààrọ̀ fún wọn kí wọ́n fi ṣe ìjọsìn fún àwa ọlọ́run màálíkẹ́ ọlá ìtọ́nà màálíkẹ́ ọlá dárúkọ láàyè ó ní alámọ̀rọ̀ sákọ̀ òun nígbà yìí má ti là ní hàn. sọ̀tàbá lọ ní gbogbo àwọn díkẹ́rẹ́ ìbápátá bá yìí má ti là ní hàn tó àwọn ẹranko ọlọ́wọ́ mẹ́rin tó ń dọwọ́ délẹ̀ tí wọn kì í ya ẹran míì tí wọn yíya jẹ. so tó bá rí báyìí eléyìí kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹran sínú ó kó ẹ̀sìn sínú inú ẹ̀ irú àwọn ìmọ̀dé oko àwọn hippopotamus oko sínú àti àwọn ẹran míì náà bákan náà ní àwọn ẹni tó ṣe wípé àwọn ẹsẹ̀ ẹran àbìjàwàrà ṣé gbogbo àwọn ẹran yìí náà la lè fi ṣe la lè fi ṣe adéhà tàbí kábìrì kàlá kò bẹ́ẹ̀ tàbí ètùtà làyè lè e fún wa anábìrì Muhammad sallallahu alayhi wa sallam. bá imatul anham àwọn ẹran tó ní wọ́n fi dúró ó ń sọ ọlọ́run bá ní kíọ́lá ó dá wa kan lórí ilé ó ń ṣe é taari. sọ àwọn ará ẹran tá a fi dúró mẹ́rin náà ni wọ́n mẹ́ta ni wọ́n lójú kíkà mẹ́rin ni wọ́n lójú àlàyé àkọ́kọ́ nínú ẹ̀ ó ní alẹ́ iblu ẹ̀kejì ní albakọ́rù ẹ̀kẹta ní alganam àlè ibnu oníkíni ràkúnmí ẹlẹ́ẹ̀kejì oníkíni albakọrù màálù ẹ̀kẹta oní algamu ẹran ilé alganamu olúwa pín sọ́nà méjì ganamu ó lè jẹ́ àgbò ó dẹ̀ lè jẹ́ ewúrẹ́ ganamu lè jẹ́ kíni ó lè jẹ́ àgbò ó lè jẹ́ ewúrẹ́ tó bá jẹ́ pé àgbò ni àgbò náà pín sọ́nà méjì a ní àgùntàn àgbòlákọ àgùntàn ní abo tó bá yẹ pé ewúrẹ́ ni ewúrẹ́ náà kú sọ́nà méjì ewúrẹ́ àti kí ni òbúkọ akọ ni ewúrẹ́ abo ni òbúkọ tó lágbègbè yìí tá a bá túlẹ̀ lójú ọ̀nà tó gbajú-gbajà a rí pé àwọn ẹran tá a lè fi paléyà a lè lo ìbákọ́rù màálù ẹlẹ́ẹ̀kẹta ni àgbò ẹlẹ́ẹ̀kẹrin ni ewúrẹ́ ẹlẹ́ẹ̀kẹrin kọ́ àgùntàn ẹlẹ́ẹ̀kẹfà ń kọ́ òbúkọ. ṣùgbọ́n àwọn afọ́ba tọ́lá yẹ fún wa mẹ́ta ni wọ́n dábàá dákọ̀ fún wa ní wọ́n máa pé aliblu alibakọ́rú wọ̀lgánà tó gánà mú yìí ló pín sí ọ̀nà bíi mélòó kan. so eléyìí ni tó yé wa mẹ́rẹ̀ẹ̀rin tó ń ṣe ọlọ́ọ̀bà ní kẹ́lá tó kà fún wa yìí eléyìí náà ni ta bọ̀rọ̀ dúnlé lórí wọ́n lè pè séèyàn lè mú ẹṣin kó fi pa iléyà séèyàn lè mú ẹṣin kó fi pa iléyà láà kò lè ṣe ìyẹ pé ọ̀rọ̀ wà láàrin àwọn afáàtàn táwọn sọ àmì tó tẹ̀wọ̀n jù ní pé a lè fẹ̀sùn pa iléyà àwọn ẹran tọ́lá lè fi pa iléyà òun náà ní màálù eh, ràkúnmí àti àgbò àti ewúrẹ́ eléyìí ni májẹ̀mú àkọ́kọ́ mọ́jà máa kọ́ náà ní wípé kó ṣe wípé àǹtẹ̀kúnná ìgbà ìmọ̀tìlànà àn àlùmàrúfà kó ṣe wípé àwọn ẹran tá a lò ó ní àwọn ẹran ọlọ́wọ́ mẹ́rin tí wọ́n máa ń dọwọ́ délẹ̀ tí wọ́n fi ń fa ẹran níyà ẹlẹ́ẹ̀kejì nínú májẹ̀mú fún ẹran táníkà pa oná ní àǹtẹ̀bùlọ̀gà àfẹ́nu almahdud almu'tabaru shar'an kó ṣe wípé ẹran yìí ó tó àsìkò ọjọ́ orí tó ṣe pé ìṣẹ̀rí àfi gbà wá láyè ká lè pa wọn. nígbà tí wọ́n ti ní pé àkàlẹ́ dédé kí ẹran kan mọ́lẹ̀ ká pa àti ká ṣe kí ni ká mọ ọjọ́ orí ẹran náà eléyìí náà ṣe kí ni ó ṣe pàtàkì. májàmú ẹlẹ́ẹ̀kejì nìyẹn kí ni ìtẹ́lẹ̀ ń bẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ìwá látọ̀dọ̀ Jabir bin Abdullah oní qala Rasulullah sallallahu alayhi wa sallam la tasba'u illa musinna ọlọ́run ṣe ọlọ́run sallallahu alaihi wa sallam ní látọ̀gbàwú ilá mùsùlùmí ẹ bọ̀rọ̀ pẹ́ẹ́rẹ́ kan láti fi ṣe ẹran ọdún léyà ilá mùsùlùmí àyàfi ẹran tó ṣe wípé ó ti dàgbà ó ti gbó mùsùlùmí ni ilá àyà àṣùrà alaykum ṣàtẹ́sìbà òjẹ́ bàtà nínú dọ́ọ̀lù àgbẹ̀fẹ́ mi wá gbé yín ẹ wá ní kápá ẹ rẹ rẹ mí ìtẹ́lẹ̀ lò ẹ lè wá lè lo jáfẹ́ átúmínà dọ́hàn àdọ́hàn ò ní àgbòtọ́ ní kápá so jáfà ní tó bá pé kò tí ì tó àsìkò àtàlàyé ọ̀túnra wa. so mùtínà yìí òun ni ẹran tó gbó wọ́n ní kí ni ìtumọ̀ mùtínà òun ni àfẹ̀níyù àfẹ̀níyù àfẹ̀níyù ni ẹran tó ṣe pé ó ti gbó ó ti tó àsìkò pípa. ó ti ní eyín ọ̀gàn àwọn àfáà sọ̀rọ̀ yìí pé eyín ọ̀gàn méjì lókè méjì sálẹ̀ wọ́n nígbà tí ẹran bá ti tó àsìkò yìí ó ti ṣe kí ni ó ti sí náà ó ti tó ẹran tó pa ìgbà wọn ní ìṣẹ̀lẹ̀ sí alibakor ó bẹ̀rẹ̀ látòrí ọdún ọ̀rọ̀ pa ràkúnmí ràkúnmí ó tó ọdún mélòó lè pa wọ́n ní yóò tó ọdún márùn màálù ńkọ́ màálù bọ̀ tó ọdún mélòó ń bọ̀rọ̀ tó ọdún méjì gbáko lẹ́yìn màálù ló kan kí ni ewúrẹ́ ewúrẹ́ bọ̀ ọdún mélòó òun náà bọ̀rọ̀ ọdún méjì lẹ́yìn náà ló àgbò kí ni àgbò àgbò bọ̀rọ̀ pé ọdún kan orí àgbò yìí ní ti yá ó lè jẹ́ oṣù mẹ́fà àwọn kan ní oṣù mẹ́jọ àwọn kan ní ọdún kan gbáko. fún àwọn ẹran tá a pa májẹ̀mú ẹlẹ́kejì ni pé wọ́n bọ̀rọ̀ ti tó ọjọ́ ọdún wọn tí ó jẹ́ ọdún tá a ṣe kí ni tí wọ́n ti dé ipò ogbó láti lè pa wọ́n. ràkúnmí jẹ́ ọdún ọdún mélòó mo pé màálù jẹ́ ọdún mélòó ọdún méjì àgbò ọdún mélòó àgbójọ ọdún mélòó mo mọ̀ máa gbé sínú ẹ̀bá rẹ̀ ni fẹ̀wúrẹ́ ajé ọdún mélòó ọdún méjì fún ọ̀gbọ́dọ̀ ta sí ọ̀rọ̀ wọn eléyìí tó wọ́n tó wá fẹ́ pẹran ó láti farabalẹ̀ dáadáa láti ṣe ìwádìí eléyìí ṣe pàtàkì àwọn tó máa ń pa ẹran wọ́n mọ àwọn gbígbó ẹran wọ́n tó bá súnmọ́ ní pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa pa àgbò tó àgbò á ti tètè máa kékeré á tètè máa dé ipò gbó so torí ẹ̀rọ sọ pé tiẹ̀ ó lè jẹ́ ọdún kan àwọn àpá mi ní ó lè jẹ́ ọdún mẹ́jọ mi ní um, oṣù mẹ́jọ mi ní uh, oṣù mẹ́fà pọ̀ èyí tó tẹ̀wọ̀n jù dáadáa tó fi hàn ìbàdàn pé kí àbùn náà kó jẹ́ ọdún kan àmọ́ tó pé ràkúnmí ni wọ́n ń kọ́ àti màálùú wọ́n ní èèyàn mélòó èèyàn méje wọ́n lè dìrọ̀ mọ́ ràkúnmí àbí màálùú ẹni pé kọ́njọ dáwó kọ́njọ fi kọ́njọ fi ràkúnmí àbí màálù yẹni pé àwọn èèyàn méje wọ́n lè jọ dáwó láàrin ara wọn kan pé ṣe obìnrin àyè májàmú ẹbí mélòó báyẹn méjì májàmú ẹlẹ́ẹ̀kẹta àǹtẹ̀kùnrin àádé ìlẹ̀kùdì ìyá khaliyan aw salimatan min al-uyub al-mani'a min al-ijzahi biha yẹni tó kó ṣe pé ẹran tá a fẹ́ pa ó mórí bọ́ kúrò nínú àwọn àlébù tó ṣe wípé ó lè mú ẹran náà pẹ̀lú àwọn àwòrán àwọn àléébù tó máa ń bẹ ẹran tó ṣe wípé ó lè sọ ẹran di in tí ò tọ́ láti paléyà àwọn kan náà máa ṣẹlẹ̀ ó ṣe náà sallallahu alaihi wasallam tó pàlàyé eléyìí fún wa kí ni àlàyé tó ń ṣe náà sọpa tọ́ba onú àtúnyẹ̀nu ànàsáyí oníṣẹ́ sallallahu alaihi wasallam ó ní arba'atun la yadhina fil abahi oníṣẹ́ náà ni ẹ rí àwọn ìran márùn kan lẹ́tọ̀ọ́ ká ṣe kí ni ká pa wọ́n nínú ẹran ká tí wọ́n ṣe ọdún ìdúnra àkọ́kọ́ àwòránwú àlùbẹ́yìnú àwọ̀rúhà àkọ́kọ́ ni ẹran tójú ẹ̀ dà yàní ẹran tó fọ́ lójú kan kò wọlé ẹran tó ṣe kí ni tó fọ́ lójú kan wọlé yá ó ń ṣe náà ní àwòránú àlùbáyínú àwàrúhà àlùbáyínú àwàrúhà ojú ẹ̀yẹn tó ṣe pé dààbò fọ́ yẹn in tó ṣe pé yóò hàn sí gbogbo ẹ̀ báyìí pé àà eléyìí ojú ẹ̀kan yóò ṣe kí ni kòrónà ẹlẹ́ẹ̀kejì wẹ̀lmẹ̀rídọ̀ àlùbáyínú márọ̀dùhà ẹran tá a rí pé ń ṣàárẹ̀ ẹran tó ń ṣàárẹ̀ tí gbogbo abẹ́rẹ́ rí wọ́n mú dé ó wá ń dọrùn kọ́lẹ̀ báyìí ó jókòó lẹ̀ má ta ń pàkó lé dìde ṣé ìyẹn ló fẹ́ fi ṣùgbọ́n ti fẹ́ràn sórí ẹran báyìí kò wọlé yá ó rọ ẹran yẹn bí wọ́n tàrí àwọn àrùn oríṣiríṣi tó ń ṣẹran ó mu sòpòtìpá ti pé ẹran yìí ó ti jẹ́ ẹran aláàárẹ̀ kò wọlé yá bákan náà wẹ́l àrùjá ń àlùbáyìnú vel ọ̀hà ẹran amúkun ẹran kí mo pè ẹran amúkun yẹn ni pé ẹran tá a rí wípé ó ń fáfẹ́ rìn ẹran tó ń fáfẹ́ rìn ẹ̀kọ́ ìbá ọmọ pé pé amúkùn ẹ̀rọ wọn ní òkú ẹ̀wùsàlẹ̀ ẹran tó ń fáfẹ́ rìn tí a rí pé bí arọ tó má ti síwájú a rí pé wọ́n ṣe tamúrege wọ́n ti báyìí tí mo fẹ́ fi ṣèjọ́ ti nǹkan láàtọ̀ kò tọ́ bákan náà wẹ̀lùkàfíró tún lẹ́tí lẹ́ǹtún kì í ẹran tó ṣe wí pé ó gbẹ débi pé àwa náà rí pé ẹran yóò ní múdùnmúdùn lára irú ẹran báyìí kò ṣe kí ni kò wọlé yá tó mẹ́rẹ̀ẹ̀rin wọn ló ń ṣe ẹran sallallahu alaihi wa sallam wọ́n kà á fún wa pé tẹ bá ti rí ara ẹran ẹran náà ṣe kí ni kò wọlé yá àwọn míì tó di pé àfọwọ́fà wa ni wọ́n sáré ẹran àfọwọ́fà wa máa bá ara ẹran ẹgbẹ́ táwọn èèyàn ń dánwò pẹ̀lú àwọn ẹran ń sìn sọmọ pé kí nìyẹn díẹ̀ díẹ̀ ni ìbàjẹ́ yẹn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ẹran ní ọmọ abẹ lẹ́ran tó lálàáfíà àti nǹkan kò ṣe ẹkùn bí táwọn ti bẹ̀rẹ̀ kínní ẹkùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ káyíjọ́ ń gbà tó máa pẹ̀rẹ̀ àmì ìké wa yọ ìwé ọ̀rọ̀ yẹn wọ́n wá ṣe wá fi gbára wọn ó di pé káwọn yẹn máa fi ẹran tí wọ́n máa fi kanra wọn ìyẹn aburú yẹn ń ṣe ó ti wá lágbára gan débi wípé àwọn yẹn ń ba àdámọ́ tọ́lọ̀ àbálẹ́kílá tó dáwọn ẹran yìí wọ́n ń bàjẹ́ mo lẹ́ran kan ní àdúgbò ọ̀dọ̀ níbẹ̀ wọ́n pẹ̀rẹ̀ ní sọ́bọ̀ sẹ́nà bí etí sin yóò mọ̀ sí rí báyìí ó fẹ́ kàn nìyẹn. kéésà dáwọn ẹran yẹn nìyẹn amúwó ti ba àdámọ́ ẹ̀jẹ̀ lórí kíni wọ́n fún ẹran yìí nígbó kọ́ra àwọn kan sọ pé wọ́n ti fún kokéèrè àwọn èèyàn tún kù lórí ìyẹn wọn mọ fún àwọn ẹran ní àwọn abẹ́rẹ́ oríṣiríṣi torí pé kó lè ṣe kí ni kó lè bá gbó dáadáa ẹran ní ìwà wọn ń pè ní kílà wọ́n mú gbọ́ pé wọ́n ẹnìkan sọ rẹ̀ bẹ́ẹ̀ látàrí kí ni wọ́n ní ẹran yẹn ẹni tó ní ọkàn olówó ẹ̀ kan pa wọ́n ní ìyẹn ò mà àwọn náà ni wọ́n tẹ̀rẹ̀ ní ẹ̀ ráìtì wọ́n ti fún ní kan bú ó wá fẹ́ tú okùn mẹ́sàn rẹ̀ yẹn tó bó wá sórí lọ lẹ́yìn wá fi pé ó tẹ̀sí fún mi ẹ̀rẹ̀ kan kàn án ni. yes sáà pé kí ni díẹ̀ díẹ̀ ni aburú ìbẹ̀rẹ̀ nísìn wọ́n ní kílọ̀bù káàkiri wọ́n pè wọ́n ní ram lovers àwọn olólùfẹ́ ẹran wàláì àwọn ẹni wọ̀nyí ìyá ramkilas ló yẹ kí wọ́n máa pè wọ́n torí pé wọ́n ń ṣe aburú pẹ̀lú àwọn ẹ̀dá ọlọ́run wọ́n á mọ fi wọ́n jà lórí pé wọ́n á kàn mí lórí pé ẹran mi ò dẹ̀ mọ gbẹ̀lẹ̀ àti kan ṣe kí ni kí wọ́n tó dù ẹran mi wọ́n ti bá wọ́n á fún ní abẹ́rẹ́ orí wọ́n ní orúkọ tó máa ń pe àwọn abẹ́rẹ́ oríṣiríṣi yẹn wọ́n ní nǹkan tó bá fún ọ ní abẹ́rẹ́ yẹn ìwú ẹran yóò wú wá ìmí tó fún ọ ní abẹ́rẹ́ yẹn egungun ẹran yóò ṣe kí ni yóò lé àwọn eléyìí ó ní àwọn ọ̀bàjẹ́ oríṣiríṣi tí wọ́n ń fi àwọn ẹranko wọ̀nyí tí wọ́n fi ń dánwò tẹ́lẹ̀ yìí tọ́lọ́ ọba ní kí wọ́n pa wá láṣẹ kàlá kò rí bẹ́ẹ̀ àti ká má dákẹ́ ká má kìlọ̀ torí pé ìbàjẹ́ aburú díẹ̀ díẹ̀ ló máa ń bẹ̀rẹ̀ tó bá gbìnà ya tán apẹ̀ nìkan kò ní ka mọ́ eléyìí tó ti gbìnà ya ń tì ó ti gbìnà ya wọ́n á bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tì wọ́n á bẹ́ẹ̀ lórí ẹran tí wọ́n pé à ní ìgbà kan ní àsìkò tí àpáta mẹ́rin àti kiri kọ́ ni torí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jà láàrin ọjọ́ méjì táwọn èèyàn lè jáde torí pé ẹ̀rọ champion ó bẹ̀rẹ̀ kan jà wọ́n wá kẹrin champion wọ́n kẹrin yẹn pa ẹ̀rìn bá bínú owó tó bẹ́ẹ̀ sí wọn ni kò sí kiri kan náà ṣe yóò ti kẹrin ti bẹ̀rẹ̀ wọ́n ba mọ́tò jẹ́ wọ́n fọ́ gíláàsì lé àwọn èèyàn rí bi jáde torí wọ́n fi ẹran méjì wọ́n fi ń wọn jà gbogbo àwọn tá a jẹ́ òbí ẹ ká ọmọ wa àwọn tó pọ̀ níbi kí ìwà àwọn ọmọ mùsùlùmí ni látàrẹ wọ́n sọ ẹran mi wọ́n sọ dídàkudà tó máa mú ẹran mi wá lẹ́ran tó pé nígbà tó fi jà tán ẹran yẹn gan yóò di ìdàkudà ẹran inú wọn fún ní wọn fún ní gbó wọn fún ní abẹ́rẹ́ wọn fún lóríṣiríṣi ẹran máa di ìdàkudà ẹran. ṣé eléyìí tó náà bá rí kí ọlá tó pa wá láṣẹ wàláyà náà bọ̀ pa wá láṣẹ irú eléyìí. so ẹran tá a fẹ́ pa ó bọ̀rọ̀ jẹ́ ẹran tá a rí pé yóò ṣe kí ni yóò jẹ́ ẹran tó lálàáfíà tí ò ní ní àwọn àbàwọ́n tá kàkalẹ̀ yìí àbáwọn mi tó ju àwọn àbàwọ́n yìí lọ. in tó jẹ́ eléyìí ni májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin tó ṣe ń pé òun náà ni májẹ̀mú gbẹ̀yìn táà lára ẹran tá a fẹ́ pa àǹtẹ̀kùnà àgbẹ̀lẹ̀ ẹbí ìyá tọ́sibàwù bí wákìtí àlùmọ́hàdà ṣẹ́ràn kí wípé àsìkò tá a pẹ̀rẹ̀ yìí yóò jẹ́ àsìkò tí ṣẹ̀rí aláàkalẹ̀ fún akápẹ̀rẹ̀ ọdún òní kọ́ lára ti ẹran bọ́ kó fi ọ̀bẹ bọ́ rẹ lọ́rùn kò ní akílódé èmi tètè pa tèmi kalẹ̀ ni torí pé wàhálà àjọ ọdún máa ń pọ̀ máa ní kí n pa lé ní à súyà ló ṣe yẹn o ẹran súyà nìyẹn ẹran súyà ìyẹn àìpẹ́ ẹran ọdún kalẹ̀ síwájú ọ̀rọ̀ ọdún àsìkò wo ni alẹ́tọ̀ àti pẹran eléyìí láti tó ń pè ní al-waqtu al-muhaddad shar'an àsìkò tó ti pé sẹ́ẹ̀rí àlà kalẹ̀ fún wa ó wá di àárọ̀ ọjọ́ ọdún wọ́n tó múra ní à jí sáré pẹran yìí ká tó lọ sí yídì torí pé bàtà bàtì tí yídì ní ọjọ́ òfin lọ tó bá pẹran yẹn ṣáàtúkà ṣáàtúláhàn ẹran tó pa yẹn ẹran pẹpẹ súpà àti súyà lásán ni ó fa ẹran ìjọsìn. àdébí sọ pé sọ fún àwọn sàábà àsìkò la máa ń pẹran ọdún léyà àsìkò tá a máa ń pẹran ọdún léyà òun náà ni àsìkò tí wọ́n bá ti kírun yídì tán àsìkò tó bá ti ṣe kíni tí wọ́n bá ti kírun yídì tán àdúgbò ìmọ̀mù ti dìjọ́ ṣe aláwọ̀ pé wọ́n ti kírun tó bá ti kírun tán báyìí àti láǹfààní àti ṣe kíni àti máa pẹran àmì ní lẹ́yìn kútùbà ni àmì ní àtúwájú ká tó ṣe kútùbà ni èyí tó tẹ̀wọ̀n jù náà ni wípé bàtà pẹran onígbà tó máa ti kí rídì tán torí pé ẹni tó bá wù ó lè dúró lábẹ́ kútùbà ẹni tó wà lè ṣe ni wọ́n lè máa lọ sí ilé so àsìkò tá a pẹran tá ń gbé kalẹ̀ fún wa yìí òun náà ni àsìkò tó ṣe wípé tó máa ti kírun ayé ìdìtàn àìpẹran síwájú ayé adẹ́pẹ̀rẹ̀ lẹ́yìn eid ọjọ́ aláǹfààní àti pẹ̀rẹ̀ yẹn ọjọ́ mẹ́rin aláǹfààní àti pẹ̀rẹ̀ ní ọ̀nì ten táǹpẹ̀ ní yọ́mù nahar àti àwọn àyàmù tashrik ọjọ́ mẹ́ta tó kù lẹ́yìn ọjọ́ yìí ìyẹn ní eleven twelve thirteen eleven twelve thirteen zulhijja àwọn ọjọ́ là ń pè ní kí ni àyàmù tashrik àyàmù tashrik àyàmù al-aql wa shurb ọjọ́ ọ̀jẹ̀ni ọjọ́ ọ̀jẹ̀ni ọjọ́ ìmúni ìwẹ̀ jẹ́ ìwẹ̀ mú láti mọ̀ṣẹ́ kíni láàmú bá lọ tó yẹ ọdún Al-Adha ọdún ti pé ó bàtìkù lẹ́yìn ọjọ́ dúró gẹ́gẹ́ ni ọjọ́ mẹ́ta tó kù lẹ́yìn ọjọ́ dúró náà ọjọ́ ìdúró ni wọ́n tó ìyẹn láǹfààní àdúrà ní ọjọ́ on the level Dhul-Hijjah àti dúró ní ọjọ́ kejìlá ó àti dúró ní ọjọ́ kẹẹ̀ẹ́ tàlá eléyìí májẹ̀mú mẹ́rẹ̀ẹ̀rin tí àwọn àfáà kà pé ó bọ̀rọ̀ pé sára ẹran tá a fẹ́ ṣe kí ni tá a fẹ́ fi pa iléyà májẹ̀mú àkọ́kọ́ òun ni pé kó ṣe pé kí ni kó ṣe wípé ẹran tá a pa yìí kó jẹ́ dàrú mọ́tòlánì hàn àwọn ẹran tó ṣe pé ìṣẹ̀rí àyàn kalẹ̀ fún wa pé abọ̀rọ̀ pa mélòó ni wọ́n akà wọ́n sí di mẹ́rin ràkúnmí màálù àgbò àti ewúrẹ́ bákan náà àwọn ẹ̀ta ní kápá yìí wọ́n bọ̀rọ̀ pé iye ọdún tó lè kí wọ́n pé rẹ̀ pé ọdún mélòó ọdún márùn-ún màálù pé ọdún mélòó ọdún méjì pé ọdún mélòó ọdún kan ewúrẹ́ bọ̀rọ̀ pé ọdún mélòó ọdún méjì eléyìí nínú ilá ẹni kí apẹ̀rẹ̀ bákan náà kò bọ̀rọ̀ ní àwọn àbàwọ́n kan tá a kà fún wa kò bọ̀ ṣe ẹran afọ́jú kò bọ̀ ṣe amúkun ẹran kò bọ̀ ṣe ẹran tí ó rà abẹ́rẹ́ tá kó ti rù tí ò ní tí ò ní múdùmúdù kankan lára bákan náà àsìkò tá a pẹ̀ràn òun ni kó jẹ́ pé àsìkò tá a bá kí yídì darí dé báwo la ṣe ń pín ẹran ọdún eléyìí àwọn afáà náà kò lórí ẹ̀ àwọn kan ní ẹ lè pín sí méjì ìwọ àtàwọn aráalé ẹ̀ mú apá kan apá kan tó kù fi ṣe ìtọ́rẹ àánú fáwọn èèyàn fáwọn táwọn náà ní. àwọn kan ní pin sọ́rọ̀ mẹ́ta eré wọn a máa fi ọ̀rọ̀ ìṣègbè sọ̀rọ̀ ibùdó màsán ọ̀dọ̀rọ̀ jẹ́ lẹ́wọ̀n àná. wọ́n ní ká pin ẹran sí ọ̀nà mẹ́ta apá kan kó jẹ́ tiẹ̀ apá ẹlẹ́ẹ̀kejì fún àwọn aláìní apá ẹlẹ́ẹ̀kẹta kó ṣe pé níta tó fi ṣe ẹ̀bùn fáwọn èèyàn ó pẹran kò pẹran akẹ́rẹ́ fi ṣe àdíyàtọ̀ tí wọ́n ní eléyìí tí ń tí ẹnu kò lọ lórí jùlọ ní pé ìgbà yẹn gbà wá ká ṣe ẹran ìbú bá ṣe wù ní ká jẹun bẹ́ẹ̀ ká lè ṣe kí ni ká fún àwọn èèyàn náà ká fún wọn jẹ ká fi ṣe dáadáa sáwọn èèyàn ká fi dùn wọ́n nínú ní àsìkò ọdún eléyìí ni àwọn ọ̀nà oríṣiríṣi tó ti pé alàkalẹ̀ láti gbà pín ẹran wa ọ̀nà ọjọ́ mẹ́ta lè jẹ́ràn yẹn káì kò sí iye ọjọ́ tá lè jẹ́ràn dà ó ń bẹ nínú àwọn ìrìwáyà tó rí tó ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó ṣe ní ọjọ́ mẹ́ta àmọ́ nígbà tó yẹ ọjọ́ ọlọ́run ló ṣe kí ni ó pa ọjọ́ mẹ́ta yẹn rẹ fún rẹ̀ ó pa ọjọ́ mẹ́ta yẹn rẹ àti tó ṣe ọlọ́run tó ṣe pé ọjọ́ mẹ́ta ó ní ẹran ní ìwọ̀rọ̀ ọjọ́ mẹ́ta lọ wọn ní àsìkò yìí àwọn lábáwo kó jáde wá láti inú oko fún wọn lẹ́ran bàtà ló ń tọrẹ oníkálukú bẹ̀rẹ̀ sí ẹran tí wọ́n ti tọ́jú sínú ilé wọ́n bẹ̀rẹ̀ sí ní jáde wá. àmọ́ lẹ́yìn ìgbà náà náà máa ṣe kí ni náà padà túlẹ̀ pẹ̀lú tàfọ́dàkú wàdákàrú oúnjẹ náà ni, ẹ jẹ nínú ẹran yìí ẹ fọ́ ilé tó bá ẹ tọ́jú pa méjì tó bá wù ẹni alẹ́ fi ẹran ní fi tẹ ẹran níyọ̀ tí nǹkan nígbà tó ń bẹ lẹ́yìn yọ o lè fi ṣe kí ni o lè fi ṣe o lè fi tètúyà ń tó bá wù ẹ́ o lè fi ṣe kí ni o lè fi ẹran léyà dá lára àmọ́ àwọn nǹkan tá a bọ̀rọ̀ sọ́ni wípé a bọ̀rọ̀ fi àwọn ẹran yìí a bọ̀rọ̀ sọ́ di ẹran ẹ̀ṣẹ̀ mọ́ra wa lọ́wọ́ torí pé àwọn míì lẹ́yìn tí ọdún bá kújọ́ kejì wọ́n wà lọ ṣáàtà ọtí wọ́n wá di èyí tí wọ́n fi ṣe bábíkì mọ́tò ń jẹ́ ní ọmọ mi sí àwọn eléyìí ní ládàá ẹran kankan tó ń tó padà yẹn fún mi pé kò fi mutí èmi ò rí bẹ́ẹ̀ kódà wọn mo bá rí pé ẹni tí máa fún lẹ́ran kò sí nǹkan kan tí ó ṣe ju wípé yóò fi ẹran yẹn jẹ ẹran díndín ọdún nínú máa fún tó a pé tó ṣú ọ̀sẹ̀ ni pé a eléyìí wa mẹ́rẹ̀ ni yóò wá gbé kalẹ̀ yóò wá dùn sínú abọ́ yóò wá bẹ̀rẹ̀ sínú mutí a mọ́ fún fún àwọn èèyàn láti fi kíni láti lè bá a fi dùn wọ́n nú ní àbẹ̀rẹ̀ tó mọ́ ń sábà jáde wá ni pé ó dá àwọn tí ò ṣe mùsùlùmí ń sálò fún wọn lẹ́ràn bí àwọn yahudi àbí àwọn nàfẹ́ra sálò fún wọn lẹ́ràn léyà yes tó bá ti rí wípé ẹni yìí tó bá fún yóò gbà lọ́wọ́ ẹ̀ báwo láì fi nínú ọ̀nà tá à ń ṣe kí ni tó ń gbà ṣe dáadáa tí sọ́run tí ì ṣe mùsùlùmí ni ọlọ́run rẹ̀ kọ̀ ká ṣe dáadáa sí wọn. ọlọ́ni láyẹ̀ náà kò mú láwọ̀ á nílẹ̀ dínà lámì ikọ̀ tẹ̀lúkùn fi dín wọ́n lámì ikọ̀ dúkùn mí di yàríkùn á ń tàbà rúhùn pẹ̀tù kùtù ilé ìhùn ìnà láyé ọ̀bọ̀ ìmọ̀kùtìtì. ọlọ́ni ẹ̀rí àwọn tó ṣe wípé wọ́n yìí ṣe mùsùlùmí ti yín tí wọ́n ṣe àwọn tó gbógun tì tí wọ́n lé kúrò nínú ìlú tẹ̀m̀bẹ̀nú ẹ̀ á kọ̀ fún yín láti ṣe dáadáa pẹ̀lú wọn. yẹnni pé àwọn tí èsè mùsùlùmí àwọn kírísítẹ́nì àwọn yahudi jíù tí wọ́n ṣe mùsùlùmí wọ́n àdẹ̀ tẹ̀yìn mùsùlùmí ọlọ́run àkọ́fẹ́ kẹ́ ẹ ṣe dáadáa pẹ̀lú wọn ẹ fi dáadáa bá wọn lò ẹ fi déédéé bá wọn lò tó jẹ́ níbọ̀ yín èmi tẹ̀ ní níbọ̀ kan tẹ̀ ní à tó bá ń lọ bí aago méjì yọ ọdún tí ò bá rẹ̀ rẹ̀ pẹ̀lú máa gbálẹ̀kùn yín pé à àfa wí náà mí tó bá tún fún lẹ́ran báyìí ńgbà yẹn à àfa ṣé because I no be muslim put more now ó máa gbà ṣé irú èèyàn báyìí ẹ fi ṣe dáadáa ẹ fi bá lò wọn ní bá a láì àmọ́ ẹ jẹ́ mọ̀ pé irú àwọn ilé ìgbà ń bẹ́ẹ̀ bá fún lẹ́ran ó lè fi jù gbà kó lọ sí ẹran yín lófò ẹ mọ̀ ṣe ẹran yẹn lófò ẹ ṣe kí ni ẹ jẹ nǹkan yín àbúrò ẹgbẹ́ tí ó gbà ní ẹ fún wọn tó eléyìí ni àwọn ọ̀nà tí a ń gbà ṣe ni tí a ń gbà pín ẹran léyà pẹ̀lú ògbọ́n náà àádúró báyìí abẹ́rẹ́ ọ̀bà nìkẹ́ láwọn tí a gbọ́ yìí kó kí ó wá láǹfààní kí ó wúlò fún wa kọ́lọ́n bá àdìkọ́lá kí ó kà fún inú òṣùwọ̀n iṣẹ́ olóore wa ọdún tó ń bọ̀ lọ́nà náà ọlọ́run jẹ́ kí ó bá wa láyé kó má fi wá ṣe ẹran léyà kó fi wá ṣe àwọn tí ó pẹ̀ràn léyà ni àyín tá a ti sọdún náà kọ́lọ́n kó má fi wọn ẹnì kọ̀ọ̀kan wá nínú owó ni nínú ìpẹ̀mí ni nínú àlàyà ni abẹ́lẹ́ ọ̀bà àdìkọ́lá kó ṣe ní ìdẹ̀kùn fún wa amọ̀yàwá tí wọ́n ti ṣe ìrìn àjò lọ sí ilẹ̀ mímọ́ láti lọ ṣe hajj ọlọ́mọ àdìkẹ́lá kó ṣe ní ìdẹ̀kùn fún wa kó sọ wọn lọ láyọ̀ kó sọ wọn bọ̀ láyọ̀ gbogbo àwọn tí wọ́n ṣe hajj náà kó má jẹ́ kí a rí jàǹbá kankan ní ọdún ọ̀la tóbi ọlọ́run la hawla wala quwwata Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh.